tó bá jẹ́ igi lẹ́yìn ọgbà wa lẹ̀ ń pàtẹ́wọ́ fún ẹ dáadáa. tó bá jẹ́ ọlọ́run ìgbékalẹ̀ orí òkè ẹ pa yẹn fún dáadáa. Amen. Amen mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè. I exalt the living God. Fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí mo ní láti wà níwájú. For the grace and the opportunity to be in the presence of the children of God. Àwọn ọmọ ọlọ́run ní òru yìí. This night. Àdúrà mi ni pé. My prayer is. Gbogbo ojú tí àjọ ń wọra wa yìí. Everyone we are seeing ourselves. Láàárín ọjọ́ díẹ̀ síbí. Within few time to this time láìrò tẹ́lẹ̀ a ó bára wa nínú ẹ̀rí ńlá. very soon we meet and ourselves an unexpected miracle. mo gbé ọlọ́run ganu ayé bàbá àti màmá mi. I exalt God in the life of my parents. I want to say thank you for bringing me to this altar. mo sọ pé ẹ ṣé gbígbé mi wá sórí pẹpẹ yìí. mi ò lè ṣaláì sí. I will not do but to appreciate it. Thank you so much ma and sir. Ẹ ṣeun gan ni sir, ẹ ṣeun gan ni ma. Gbogbo ikọ̀ àti ìríjú Ọlọ́run tó wà níbí ni mo júbà Jésù láyé wọn. I exalt God in your life. Ẹ Champions to the ministers of God. Mo fi màá mi sí point of contact. I use my mother as the point of contact. Láti kí gbogbo wa pé. To greet us that. Òróró Ọlọ́run tó ń sàn. The anointing of the Lord that is flowing lórí ayé wa kò ní pẹ́ lójijì. ọ̀nà shall never dry suddenly amen. àwọn àgbàtẹ́wọ́ fáwọn akọrin yìí. champions together for the choristers. God bless you. amen. irinṣẹ́ la jẹ́ níwájú Ọlọ́run a ò ní dìbàjẹ́. we are true before God and shall never be late ìwọ tó mọ̀ pé ọmọ ọlọ́run ni ìwọ náà níbi tó wà. and if you know truly you are a child of God where you are. àgbọ̀ méjèèjì sí ọlọ́run báyìí. wave your two hands to him ẹ jẹ́ ẹ ju ọwọ́ yẹn sí ẹ ju ọwọ́ yẹn sí. wave those hands to him. mo ti mọ̀ pé tirẹ̀ lógo bó ṣe ń ju yẹn ni o. mo ti mọ̀ pé tirẹ̀ ni torí náà mo mú wá sọ́dọ̀ rẹ̀ o lódìdí torí mo mọ̀ pé tirẹ̀ lógo. ṣé ẹ lè gbé wọn yẹn sórí kẹjú dáadáa báyìí. ẹ gbọ́ gbólóhùn yẹn lẹ́ẹ̀kejì. listen to the song once more. mo ti mọ̀ pé tirẹ̀ lógo. èmi ti mọ̀. mo ti mọ̀ pé tirẹ̀ nìyí. torí náà mo mú wá sọ́dọ̀ rẹ o lódìndín. hello torí mo mọ̀ pé ti ilẹ̀ mi ò gbọ́. ẹ gbọ́ méjèèjì sókè ẹ sọ gbólóhùn yẹn lóhùn òkè. mo ti mọ̀ pé ti ilẹ̀ mi ò gbọ́. mo ti mọ̀ pé ti ẹ ní ìyìn. mo ti mọ̀ pé ti ní ìyìn. torí náà mo mú wá sọ́dọ̀ rẹ lódìdí. torí náà mo mú wá sọ́dọ̀ rẹ lódìdí. ìfẹ́ tí ẹ mọ̀ pé ẹnikẹ́ni ò lè máa du ògo ẹ̀. if you know that no one can take his glory. tẹ́ mọ̀ pé ògo Ọlọ́run tó wà lẹ́yìn ní kò ṣeé pé fẹ́ lòmíì. That the glory of God in your mouth can never be given to anyone. Ẹ jẹ́ kí òun á lọ sókè nígbà kejì. Let your voices be lifted. Torí náà mo mú wá sọ́dọ̀ rẹ o. Lójijì mo rí mo mọ̀ pé tirẹ̀ lógo. ẹ pariwo mo ti mọ̀ bẹ́ẹ̀ o. mo ti mọ̀ pé tirẹ̀ lógo. mo ti mọ̀ bẹ́ẹ̀ o. mo ti mọ̀ pé tirẹ̀ nìyí. torí náà mo mú wá o. torí náà. kíni. mo ti mọ̀ pé bí ẹ lóko. olúwa mo ti mọ̀ pé wọn náà ló tọ́ sí. gbogbo ọlá pẹ̀lú ìyìn tìrẹ ní ṣe. bí n bá fi fún ọ kò sẹ́ni tó lè gbà bàbá tẹ́wọ́ gbà á tìrẹ ní ọba rere nítorí náà mo mú wá sọ́dọ̀ rẹ̀. mo ti mú wá lódìdí. mo ti mọ̀ pé tirẹ̀ lọ. ẹnìkan ò tí ì sọ gbólóǹkan láti ẹ̀kan mo ti mọ̀ bẹ́ẹ̀ o. mo ti mọ̀ pé tirẹ̀ lọ́wọ́. mo ti mọ̀ bẹ́ẹ̀ o. mo ti mọ̀ pé tirẹ̀ nìyí. mo mú wá sọ́dọ̀ rẹ̀ o lójijì mo ti eh, eh, eh, mọ̀ pé tirẹ̀ lòlò. bí a bá láà fún lódìndí. if you are giving him in full. ìyá ni pé láì sí iyèméjì. that means without doubt. láì mú kúrò lára ẹ̀. without minus it from him. ẹ jẹ́ kí ọkàn wa kó gbé e fún lẹ́ẹ̀kan sí. let her heart give up to him in full. gbé wọn yẹn ga ju orí lọ. you lift your eyes above your head. ojú ẹ náà kúrò lójú ènìyàn. and your eyes will leave the man. wàá gbé ọkàn àtọ́jú rẹ sókè sí omi. you put your eyes and your soul to him. lórí náà mo mú wá sọ́dọ̀ rẹ. mo ti mú wá lójijì. mo ti mọ̀ pé tirẹ̀ lógo. mo ti mọ̀ bẹ́ẹ̀. èmi ti mọ̀ bẹ́ẹ̀. mo ti mọ̀ pé tirẹ̀ nìyí. torí náà o. torí náà mo mú aṣọ tó rẹ̀. ẹ gbọ́ bí ẹ̀mí olúwa ṣe ní ká listen to the way Holy Spirit say we should. o gbọ́dọ̀ mọ orin yẹn. you must know the song. ó ṣe pàtàkì. it's very important. pé ọwọ́ sókè sí báyìí. he lift hands up. sọ pé ọba ti sẹ́rẹ̀ kó lòdìwọ̀n ìbà rẹ̀ mo ṣe o. ẹ sọ gbólóhùn yẹn kí n wọ́. ọba ti sẹ́rẹ̀ kó lòdìwọ̀n ìbà rẹ̀ mo ṣe o. ọba ti kí ni. ọba ti sẹ́rẹ̀ kó lòdìwọ̀n. kò ní òdiwọ̀n. his words has no limit. It can be measured. It no measure. It can't be limited. His work is immeasurable. Iṣẹ́ rẹ̀ kò ní òdiwọ̀n. His words are unmeasurable. Ọba tí iṣẹ́ rẹ̀ kò lòdiwọ̀n. Ìgbà mo ṣe o. Ẹ sọ̀rọ̀ kí n gbọ́. Ọba tí iṣẹ́ rẹ̀ kò lòdiwọ̀n. Ìgbà mo ṣe o. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i ọba tí ṣẹrẹ kò lòdì wá ìgbà rẹ mo ṣe o. sọ pé màá jẹ́ kán mọ̀ pé mi mo ṣe fún ọ kò mà sí lọ́rọ̀ rẹ. màá jẹ́ kán mọ̀ pé mi mo ṣe fún ọ kò sí lọ́rọ̀ rẹ. màá jẹ́ kán mọ̀ pé. èmi mo ṣe fún ọ. Èyàn ló máa ṣe nǹkan má pariwo mi o. Somebody will do something for you and say don't shout about it. Má sọ fún wọn pé mi mo ṣe o. Don't tell anyone I do it for you bu ayé mi láṣìírí bó tiẹ̀ náà láṣìírí. cover my own life and yours too. bọ̀bọ̀ bí bàbá bá ṣiṣẹ́ fún ẹ. but if God do something for you. kò sí ọ̀rọ̀ má jẹ́ ọmọ pé mi mo ṣe fún ọ. there is nothing like hiding. má jẹ́ kó mọ̀ pé mi mo ṣe fún ọ kò sí lọ́rọ̀ rẹ ẹ sọ kí n gbọ́. má jẹ́ kó mọ̀ pé mi mo ṣe fún ọ kò sí lọ́rọ̀ rẹ torí náà mo ṣe pè ọ́ lọ́lọ́run aláṣẹ hàn. sọ bẹ́ẹ̀ kí n bọ̀ torí náà mo ṣe pè ọ́ lọ́lọ́run aláṣẹ̀wọ̀n. torí náà mo ṣe pè ọ́ lọ́lọ́run aláṣejù. torí náà mo ṣe pè ọ́ lọ́lọ́run aláṣejù. iṣẹ́ tí ò ti lódùn wọn project that is immeasurable bí ọlọ́run bá fẹ́ bless yẹ á ṣàṣejù pẹ̀lú ẹ̀. if God wants to bless you overdo it. èèyàn á débẹ̀ tán ni àá ah, ah, if he goes to work somebody will just say why is it like this it's too much. ṣe ń wo ayé ẹlòmíì dání kí eléyìí ìṣojú lásán ẹ̀kọ́ lórí ẹ̀. that is why they tell people that. ó ti wá agbára lọ bí tí ò yẹ wá dé. you you look for something else. torí náà mo ṣe pé ọ lọ́lọ́run aláṣẹ hàn torí náà mo ṣe pé ọ́ lọ́lọ́run aláṣejù. ẹ gbọ́ orin ẹlẹ́ẹ̀kan torí gbogbo ara gbọ́dọ̀ kọ́. because we must know it. ibi tí ẹ̀ mọ́ ti ní ká bẹ̀rẹ̀ ni. that is how the holy spirit works. ọba ti iṣẹ́ rẹ̀ kò lòdùwọ̀n ìbá rẹ̀ mo ṣe rọ̀. ọba ti iṣẹ́ rẹ̀ kò lòdùwọ̀n ìbá rẹ̀ mo ṣe rọ̀. má jẹ́ ká máa pè mí mo ṣe fún ọ kò sí lọ́rọ̀ rẹ̀. Ah! torí náà mo ṣe pè ọ́ lọ́lọ́run aláṣẹ hàn. torí náà mo ṣe pè ọ́ lọ́lọ́run aláṣẹ jù. kí èmi lè mọ̀ pé ẹ ti mọ̀ lóòótọ́. for me to know you know it truly. èmi wà dákẹ́ ń kọ́. I'll keep silence. ẹ̀yin ò wá kọ́ fúnra. then you be the singer now. wọ́n máa wo ètè yín. I'll be looking at your mouth. gbé ọwọ́ sókè ọba tí iṣẹ́ rẹ̀ kò lódiwọ̀n. lift your ọba tí ọba tí iṣẹ́ òun kàn bá. má jẹ́ kán mọ̀ má jẹ́ kán mọ̀ pé mi mo ṣe fún ọ kò sí. torí náà torí náà mo ṣe pé ọ lọ́lọ́run aláṣẹ ọ. torí náà mo ṣe pé ọ lọ́lọ́run aláṣẹ ọ. máa bí iṣẹ́ rẹ̀ pọ̀ ní odò. Kábíyèsí o, ìbàrẹ̀ mo ṣe o. Ìbàrẹ̀ mo ṣe lọ́jọ́jọ́. Má jẹ́ ká mọ̀ pé mi mo ṣe fún ọ. Ìyá kò sí lọ́rọ̀ rẹ̀. Torí náà mo ṣe pè ọ́. Ọlọ́run aláṣẹ hàn. Torí náà mo ṣe pè ọ́. Ọlọ́run aláṣẹ hàn. Ọba kìí ṣe o. Ọba kìí ṣe o.

tí ó gbọ́dá sí ni màmá ló fi mú àmúbọ́ kò ṣe tó tí ó gbọ́dá sí ni àǹtí ló fi ń ṣàṣetì bó bá ṣe tán tí ó gbọ́dá sí ayé àtọ̀run àtẹríba torí náà mo ṣe ń pè ọ́ lọ́lọ́run aláṣejù everybody must know torí náà mo ṣe pè ọ́ lọ́lọ́run aláṣejù ọmọ bíi ṣe ọ́ ọba ti ṣẹlẹ̀ gbogbo kìlọ̀ ìbẹ̀rẹ̀ bó ṣe olórí níládílá ọba ti ṣẹlẹ̀ gbogbo kìlọ̀ ìbẹ̀rẹ̀ bó ṣe. bàbá àjí ọmọ o. má jẹ́ kó mọ̀ pé bí mo ṣe fún ọ kò sí lọ́rọ̀ rẹ̀. bàbá mi o. orí náà mo ṣe pé ọ lọ́lọ́run kálẹ̀ sí. torí náà mo ṣe pé ọ lọ́lọ́run aláṣẹ jù. kò sí kúrò bí ìpè kí n tẹ́ olúwa ló fẹ́ wù ẹ̀tẹ́ ìyá lọ́rùn mi òkùnkùn dúró bí ẹni pé kí n padà pìtàn ògo nínú òkú ẹni bá mi dá má jẹ̀mú máa ló sọ pé àtàndálá máa tàn torí náà mo ṣe pè ọ́ lọ́lọ́run aláṣẹ ọba bíbá ọ̀rọ̀ fi ṣẹ́ra tó lókè ìbára ẹ̀kọ́ sí ẹ̀ bá ti ṣẹ́rẹ́ tó lòdì ìbẹ̀rẹ̀ fẹsẹ̀ o. má jẹ́ kán mọ̀ o. má jẹ́ kán mọ̀ mo ṣe fún ọ kò sí lọ́rọ̀ rẹ̀. lórí náà o. torí náà mo ṣe pé ọ̀rọ̀ lọ́lọ́run aláṣẹ. bàbá o. torí náà mo ṣe pé ọ̀rọ̀ lọ́lọ́run aláṣẹ. Ah, arúgbó ọjọ́ ti sára kò ní òdiwọ̀n ọlọ́run kì í ti iṣẹ́ rẹ̀ olódò ìgbà rẹ̀ la o. ń. má jẹ́ káyé mọ̀ pé mi mo ṣe fún ọ kò sí lọ́rọ̀ rẹ̀ torí náà la ṣe ń pè ọ́ lọ́lọ́run aláṣẹ o. torí náà la ṣe pè ọ́ lọ́lọ́run aláṣẹ ọba bíi ká òun ò ṣiṣẹ́ rẹ̀ kò lò mo ṣe o. Oṣù Bàrí arúgbó ọ̀tá. Ọ̀gá ti ṣe rẹ̀ kò ní. Bẹ̀rẹ̀ tí ń bẹ́nu aláàbò rẹ̀ lẹ́sẹ̀. Májẹ̀ máa mọ̀ pé mi mo ṣe fún ọ kò sí lára rẹ̀. Sórí náà. Torí náà mo ṣe pé ọ́ lọ́lọ́run aláṣẹ. Bàbá o. Torí náà mo ṣe pé ọ́ lọ́lọ́run ariwo ọmọ tí iṣẹ́ ẹ̀kọ́ ló ti wẹ̀. ọba tí iṣẹ́ rẹ̀ kò lókè. màmá yìí ò sókè. ó dé ẹyẹ kó ti ẹlẹ́sẹ̀. ọba tí iṣẹ́ rẹ̀ kò kò ṣe o. máa mà jẹ́ mọ́ o. má jẹ́ kó pọ̀ pé bí mo ṣe kú ọ kò sí lára rẹ̀. torí náà mo ṣe pé ọ́ lọ́nà àlọ́ sí. torí náà mo ṣe pé ọ́ lọ́nà aláṣẹ jù. Bàbá mi ti ṣeré kò ní òdùwà, ìbàrẹ̀ láṣẹ ọ̀. Ojúbà rẹ̀ bàbá mi. Ìṣẹ́rẹ́ ò máa ní òdùwà, ìbàrẹ̀ láṣẹ ọ̀ má jayé má pé mi mo ṣe fún ọ kò sí lọ́wọ́ rẹ torí náà mo ṣe pè ọ́ lọ́lọ́run aláṣẹ hàn torí náà mo ṣe pè ọ́ lọ́lọ́run aláṣẹ hàn. pé owó ẹ̀ sókè tó ga ọba tí iṣẹ́ rẹ̀ kò lò. Mo ṣe bàbá fún ọgbà. Oh. Ọba tí iṣẹ́ rẹ̀ kò lò. Mo fi ṣẹlẹ̀ sí pé bí àjíǹde náà. Àjẹ̀kọ́ mọ̀ pé bí mo ṣe kù ọ́ kò sí lọ́rọ̀ rẹ̀. Torí náà mo ṣe kù ọ́ lọ́lọ́run aláṣẹ. Torí náà mo ṣe kù ọ́ lọ́lọ́run aláṣẹ jù. Àbíyamọ lọ́jọ́ òkúnlé. Sálá àdàmọ̀ ló bàbá. Ọ̀rọ̀ balẹ̀ kan mọ̀ tó ń bímọ. Iná ti tó kú èṣù ọmọ rẹ̀ gbúrú yàtọ̀ ọlọ́run alùwọ́mú ọmọ alájò ọmọ tí í fẹ́ oníbòjì tẹ́rí kẹsẹ̀ òrùlé ti ń bàjá mọ́lẹ̀ ohun tí ó la gbogbo ayé já nínú sọ́mọ̀ wọlé nínú afẹ́fẹ́ wọlé nínú òjò wọlé bàbá ò láàrin ọ̀dá. Wọ́ni. Nínú ilé. Wọ́ni. Ní ìta gbangba. Wọ́ni. Ọlọ́wọ́ pínrẹ́. Pínrẹ́. Olójú sọ́ni. Sọ́ni. Elétí gbọ́ni. Gbọ́ni. Olóhùn ààrẹ mọ́lẹ̀. Bí ò sí ọ fún mi. Òun jẹ́ ó bá mi jáde. mi ò jáde. àfi bí mo ṣe fẹ́ mo fẹ́ tẹ́. ìwọ ló fún mi lọ olórin ló fi ń pè mí ní olórin. ọ̀rọ̀ tó fún mi náà ni mo sọ òdà ayé kan sára ọjọ́ tí mo bá lébi ló sọ àjẹ́ pé mo tẹ́tàn mo jẹ̀tàn ọlọ́run ló mọ̀ ń ṣe o mo ti ṣe o ayé ẹ̀ mọ́mọ́ gbogbo fún mi o ẹni tó ní ògo ni ká gbé fún arúgbó ọjọ́ o torí náà mo ṣe pé ọ. torí náà ni ọlọ́run aláṣẹ. kábíyèsí náà mo ṣe pé ọ. ẹ̀rọ a. ẹ̀kọ́ lóhùn ẹ̀kọ́ ni wọ́n. ọba ṣiṣẹ́ rẹ̀ kò lókun ìbá rẹ̀ kò ṣe o. bàbá mi o. ọba ṣiṣẹ́ rẹ̀ kò lókun ìbá rẹ̀ kò ṣe o jẹ́ ká mọ̀. má jẹ́ kó mọ̀ pé bí mo ṣe fún ọkọ̀ ìlọrọ rẹ̀. lórí náà o. lórí náà kò ṣe pé ọ̀hún lọ́lọ́run aláṣẹ. lórí náà kò ṣe pé ọ̀hún lọ́lọ́run aláṣẹ. ojú ẹnìkan sọ fún pé ọ̀rọ̀ mi pàpàjà sọ pé ayé mi padà tó lánàá. ìbànújẹ́ ni ìgbà kan ẹ̀rín ló pa ẹ ò sọ̀rọ̀ náà. ọ̀rọ̀ mi bá kọjá sọ pé ayé mi padà tó láyé. ìbànújẹ́ mi ìbàdàn ẹ̀rín ló padà wá dá sí. ẹ̀rín tẹ ló já sí dàbẹ́ ẹ̀ ẹ̀ lẹ́yìn. Thank you. Ah! ọ̀rọ̀ tèmi pàpà jà sọ pé. mo ṣe sọ pé mo ti dùn. ayé mi padà tó ládùn. mo ní láti ṣe o. ìbànújẹ́ ìbànújẹ́ mi dùn. ẹ̀rín yóò gbádùn. sójà sọ pé mà. ọ̀rọ̀ mi pàpà jà sọ pé ayé mi padà tó ládùn. ìbànújẹ́ mi gbàgbọ́. Ojú tó rí mi tí ò fọ́ òun. Ìrọ̀lẹ́ ojú ọjẹ́ o. ojú bá rí ibi tí ò fọ́ ẹ̀yìn èèyàn. ìrọ̀lẹ́ dúró dé. bí yàrá jọmọ fógún ọdún kó sì tọmọ fọ́gbọ̀n oṣù bí yóò bá ti gbẹ̀mí ọmọ ọmọ yóò padà wá pìtàn àṣà wo padà wá pìtàn wípé mo là pọ́njú ńlá kọjá rí àṣà ojú mi sì máa ráyọ̀ lẹ́yìn tó ti rí ìbànújẹ́ ọ́ ìbànújẹ́ ti dọ̀rọ̀ ìtàn ẹ̀rín ló padà. ariwo sójà sọpẹ́. ọ̀rọ̀ mi sọ pẹ̀tẹ́ sọpẹ́ ayé mi padà tún lágùn ìbànújẹ́ ní ìgbà kan ẹni ló padà wájà sí i. ojúmọ́ ire mi ti mọ́ àkókò òkùnkùn ré kọjá èmi ò mọ̀ pé mo lé bá àwọn tó pọ̀ àwọn tí olúwa dá lọ́lá bẹ́ẹ̀ mọ̀ pé alẹ́ mú mi jòkó láàrin àwọn ẹni gíga èmi tí mo máa ń fọwọ́ lẹ́rán wòran ìràwọ̀ mo lẹ́ni sọ́fẹ́ rí ọ̀pọ̀ ìràwọ̀ tí mo ti wò tún wá ń wè mí náà sílẹ̀. Ah, ìbànújẹ́ ti dọ̀rọ̀ ìtàn ẹ̀rí ló fà á tí ó já sọ pé. ọ̀rọ̀ ìbàdàn sọ pé ayé ní ìbàdàn fún wa. ìbànújẹ́ mi ìgbà kan ẹ̀rí ló fà á lọ́wọ́ àjà. gbogbo ìbànújẹ́ mi ìgbà kan. ẹ̀rí ló fà á lọ́wọ́ àjà sí. rẹ́rìn yẹn sí rẹ́rìn yẹn sí rẹ́rìn yẹn sí yóò padà wá dàgbà. ẹkún àdàsùn nínú ìbálò nígbà. ẹni yóò padà wá dàgbà. wo omi jẹ́ kíkorò. omi jẹ́ kíkorò. ẹni yóò padà wá dàgbà láṣiṣẹ́ bí erin ká máa jẹ bí ẹ̀dírí ọjọ́ sí. ẹ̀rín ló padà wá já sí. àìrẹ́ níbo ni láàṣírí ìtàkùn orúkọ. ẹ̀rín ló padà wá já sí. mi ìgbà kan. ẹ̀rín ló padà wá já padà. Gbogbo ìbànújẹ́ ti ìgbà. Ẹ̀rí ló padà wá dá. Ó yá sọ̀rọ̀ Olúwa o. àǹtúnilé má jẹ́ alára ṣẹ̀dá ṣéun rólúwà o ṣéun rólúwà o ó ti ń dán bí ẹ̀dùn rọ̀bí òun ó sọ lórí burúkú bí rere ó mú tálákà látòrí àtìtàn wá sílé ó wá ìjọba pẹ̀lú ọba aládé ṣéun rólúwà o. ṣéun rólúwà o funfunlẹ̀lẹ̀ tí ń gbẹ́nu àlẹ́ funfunlẹ̀lẹ̀ àrí tí ń tàn kí ají kọjá kúdà sàmúrólùwà o àbẹ́ ìrólùwà o ẹbí ẹ̀jẹ̀ ń gbọ́. àsọ̀rọ̀ máa yẹ. òun náà sọ̀rọ̀ máa yẹ sẹ́wọ̀n o. mọ̀ pé kó dórí kò bá ṣe kó yanjú. kábíyèsí ìwọ ni. ọlọ́wọ́ kábí kábí ni ṣàǹrólùwà o ṣáàrí lẹ́nu iṣẹ́ ṣàǹrólùwà o bàmí olóhùn akùrírí akùrírí akùrírí akùrírí akùrírí bí àrà ọ̀rọ̀ dájò láwọn iṣẹ́ agbára ni rọ́lùwà o àfẹ́ rọ́lùwà o ẹ jẹ́ gbọ́. àṣọ̀rọ̀ báyẹ̀ àṣọ̀rọ̀ báyẹ̀ ṣe rọ́lùwà o. oníṣẹ́ rọ́lùwà o sẹ́ẹ̀rì lẹ́nu iṣẹ́ mo ti máa bóyún bí wẹ́rẹ́ lórí òkè yìí ó ti ń ṣàgàndàn lọ́mọ yọyọ yọyọ yọyọ yọyọ ẹni ayé ti parí gbogbo dorí òkè yìí ó tún ráàánú gbà lọ́wọ́ bàbá tó rí ṣe ṣéun lólùrà o ṣéun lólùrà o ṣẹ́ẹ̀rí láyé ọmọdé ṣẹ́ẹ̀rí láyé àgbà ṣẹ́ẹ̀rí láyé ọkùnrin obìnrin o ṣẹ́ẹ̀rí láyé màmí Emily mo ní sàǹró olúwa o àbẹ̀rò olúwa o ẹ jẹ́ ń gbọ́. òun lè sọ̀rọ̀ báyẹ̀ sẹ́ǹró olúwa o. ṣé ń rolúwa o mo ti rí lẹ́nu iṣẹ́ bí. ṣé ń ro olúwa bàbá aláàánú ó fàánú yanjú ọ̀rọ̀ ẹ tèmi ó fàánú yanjú ọ̀rọ̀ gbogbo wa ṣé ń rólúwa o bàbá ẹ̀rọ. Àṣọ̀rọ̀ báyẹ̀, ìgbà tí wọ́n bá sọ fún èèyàn. Not until they tell you. Kí èèyàn tó mọ̀ pé Ọlọ́run wà lórí òkè yìí. Before they tell you that God is on this mountain. Ẹ ti ẹ ti rọ́wọ́ rẹ̀ lóòótọ́. If truly your sin is there. Ogun ẹyọ kan ni mo fẹ́ gbọ́ lẹ́yìn. Just one mighty glory. Ogun yá milẹ̀. That glory will show you. Ẹni tó wà lárúgbó tó ti sùn. Those around me. Akíròjì pé kí ló fẹ́. They will wake up. Ogun ẹyọ kan. Just gbèrú. gbogbo ẹ̀yin tí ẹ rọ́wọ́ ọlọ́run lórí òkè yìí. if you see the hand of God on this. ẹ̀pọ́ méjèèjì ká pariwo gbọ́. ìpele mẹ́ta ni ìyìn wa máa jẹ́ lóru. Our praises shall be in three stages. Abala ìkíní nìyẹn. We've done the first one. We are going for the second line. Àwọn lọ sórí ìkejì. Tá a bá wá yìn fún ìpele mẹ́tẹ̀ẹ̀ta tán. And after the three stages. A máa wọnú àwọn orin wa lọ. We now go to our song. Èmi gbàgbọ́ pé ẹnìkan wà. I believe that somebody is here. Kí n tó gbé máìkì yìí sílẹ̀. Before I drop this microphone. Ìfọwọ́kàn ẹyọ kan ṣoṣo tá yí ẹ nílò. An impartation that your life needs. Ẹyọ kan náà ni. That single one. Ayé ẹ̀dẹ̀ ti ń dúró de ìfọwọ́kàn. Your life has been waiting for that impartation. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. For so many years ago. Ṣùgbọ́n Olúwa sọ pé. For the Lord said. Kí n tó drop máìkì yìí. Before I drop this microphone. Ó máa fi ọwọ́ àánú yẹn kan ẹni yẹn. He will touch you. Amen. ó ṣeun o lórí ọ̀rọ̀ mi ó máa ṣe Jésù lórí ọ̀rọ̀ mi ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú gbà. ẹ sọ kí n gbóná. ó ṣeun o lórí ọ̀rọ̀ mi ó máa ṣe Jésù lórí ọ̀rọ̀ mi ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àánú ẹ wo bí. look here. bí àwọn èèyàn kan bá rí àánú gbà. if some people obtain mercy. ayé á sọ pé. people will say. kí lẹ expect tẹ́lẹ̀. what do you expect from them. ó ní àmúyẹ àánú. they have the attributes. ṣé ẹ mọ̀ pé ńlọpọlọ ẹ péjú nínú wọn ni. did you know he is so brainy. ṣé ẹ mọ̀ pé láàrin ẹgbẹ́ ẹ̀ ní school. that among his peers in school. first class ló gbé jáde. he always lead them. ó lámúyẹ àánú làwọn ṣe tọ́sí. he has the attributes of mercy but ẹni tó burú jù tàbí ẹni tó rẹ̀yìn jù láàrin ẹgbẹ́. the ones that are bad they always come last. tí ẹ mọ̀ pé òun lágbájá ni wọ́n máa mú fún orí ọ̀fẹ́ láyé. if they hear that this thing àwọn ẹni rẹ̀ láyé kò pọ̀ síbò. they say no ah. don't want it. condition wo náà fi mú. What condition did they use? Àmọ́. We don't even know. Gbogbo àwọn tó kù ló qualify jùlọ. All others are qualifying more than him. Irú ẹni yẹn ló máa sọ pé ó ṣòro láti gbàgbọ́ wọ́pẹ́ orí àdúgbò. kan wà bí ẹ̀ ní àmúyẹ àánú. some people are here you know even have the quality. ìwọ náà mọ̀ pé. you know yourself. bí àánú bá tọ̀ ẹ́ wá. that if mercy just come to you. ọlọ́run torí tiẹ̀ sojú ṣáájú ni. God just do partial because of you torí ò ní àmúyẹ. because you don't have the qualities in you. bẹ́ẹ̀ lọ́kọ́lẹ̀ ká torí ọjọ́ mọ́kànlá. I write it down before twenty one days to this time. àánú tó yẹ fún yẹn. mercy that you don't deserve ó máa wọlé káwọn ọmọ lẹ́jọ́ kan. àdúrà máa mú lẹ́lẹ̀lẹ̀. we be taken into torí ìpele yìí. because this thing. orísun bí mi ni. the the the altar is. I was altar I was born. I was born unto the altar of Christ Apostolic Church. àbí mi sórí ìkápẹ́ ìjọ apostoli Christy. Kristi. mo dẹ̀ mọ̀ bí àwọn àgbà ìgbani ṣe máa ń yìn. and I know all the old, old people. mo ní ìrírí àwọn tí ìyìn rẹ̀ lè ṣe. I have the experience of those things that his princes can do. I want mo máa ń bẹ gbogbo èèyàn níbi kíbi tí bá wà. I always beg people wherever I am. má yìn láti impress mi. Don't praise him to impress me. má yìn láti impress ẹnikẹ́ni. Don't praise him to impress anybody. yìn bí pé láti nú. No Praise him as see if you're talking to him directly in spirit. O lè máa lo gbogbo ara kó máa làágùn. You can be using your body and to be sweating. Kí ọkàn yẹn má dẹ̀ yín. And your, your spirit is not there. Abẹ́ ìgbàgbọ́ kò ṣeé ṣe. You believe that. Torí bó ṣe ń jó lónìí, ah, kojú sáà tètè mọ́ báyìí. Àárọ̀ làbáyìí. Because you are dancing, you are just thinking. Aṣọ the money should just ah, come and tell you. customer méjì tó ń bọ̀ náà rẹ. I had two customers that come here already. tó bá yẹ pé bó ṣe ń tó ń tó ń fọkàn án rò nìyẹn. that was That's what you have been thinking. Ìyẹn ò ní kò ní jẹ́ ìtẹ́wọ́gbà. The praises will not be acceptable. Torí ọkàn lọ́lọ́run bá ṣiṣẹ́. Because God deals with our heart. Ìsapá àtẹsẹ̀. Not our part not our physical part. Ìdíyẹ tó ń ṣe láti tan èèyàn pẹ̀lú ìyìn. That is why it's very easy. Wà lè tan Ọlọ́run. To deceive you through praises. Ó ṣeun o lórí ọ̀rọ̀ mi. Ó máa ṣe Jésù lórí ọ̀rọ̀ mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé lórí àdúrà ẹ sọ̀rọ̀ kí n gbọ́. ó ṣe wò lórí ọ̀rọ̀ mi ó wá ṣe jésù lórí ọ̀rọ̀ mi ó ṣòro láti gbàgbọ́ wípé orí àdúgbà. máa ṣe èjì lórí ọ̀rọ̀ mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí à. Ẹ pariwo ṣe. Ó ṣe wọ̀ lórí ọ̀rọ̀ mi. Ó máa ṣe Jésù lórí ọ̀rọ̀ mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àdúgbò. tuntun tí mo ti jáde wọ́n ìbáwọ̀ rìn ọkùnrin. orísun tí mo ti jáde o wọn kì í bá wọn rìn ọkùnrin. bí ìró bá kù tẹ̀tẹ̀ ó ṣèèṣì tẹ̀ wọ́n lọ́wọ́ má jẹ̀mọ́ pariwo ìrìn àdẹ̀forí wọn lọ. ó dorí ìtẹ̀mí o Elijah Akíntúndé má jẹ̀mú tún pariwo ṣùgbọ́n lójijì májẹ̀mú àjùlọ farahàn ó sọ fún májẹ̀mú tó ń ké ó ní kó panu mọ́ kíá ó sì yọ̀ǹda mi kí n sáré torí ọmọ bàbá lèmi ètò ìran torí mi ré ẹkún ìran torí mi fọ ọlọ́run ó mà ṣe ó ṣòro láì ó ṣòro láti ìgbàgbọ́ yá ó ṣe ó ṣe ó lórí ọ̀run mi ṣe Jésù lórí ọ̀run mi. Ó ṣòro láti gbàgbọ́ wípé torí àánú gan. mi tí wọ́n ti léèrò pé yóò padà sọ̀rọ̀ jẹ́ ní. torí ẹ̀kọ́ ògo mi kò sojú mi mú rárá ìbẹ̀rẹ̀ mi ò dẹjọ́ bíi pé màá bá wọn ró ògo lò. àánú fàyè mi dára nínú ògo ẹ̀rí ni ó ṣòro láti gbàgbọ́ wípé ó ṣe ó ṣe ó rí ọ̀rọ̀ bàbá ò. ó bá ṣe Jésù lórí ọ̀rọ̀ orí pé kò rí àánú gbà. àmúyẹ yọkan ní òní tí mo lè fi gbéraga nítọgbọ́n nítẹ̀bù ó jìnnà mo kéré sí ẹlẹgbẹ́ mi àwọn ọlọ́gbọ́n ń bẹ lábúlé níbi wọ́n fẹ́ ń fọgbọ́n dígí àwọn tó lẹ́bùn gbẹ́lẹ́ èkúté ibi ayé fi wọ́n pamọ́ sí. orí ọ̀fẹ́ máa ní mo ní àánú bá mi rìn àánú ló yanjú ọ̀rọ̀ mi. ó ṣòro láti gbàgbọ́ wípé lórí ya ó ṣe o ó ṣe o lórí ọ̀rọ̀ mi. bàbá o wá ṣe jésù lórí ọ̀rọ̀ mi. ó ṣòro láti gbàgbọ́ wípé lórí ya ló gbà á. Jésù lórí ọ̀rọ̀. Ó ṣe ó. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àná. Ó ṣe ó. Ó ṣe ó lórí ọ̀rọ̀. Ó wá ṣe Jésù lórí ọ̀rọ̀. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àná gbà. Ó ṣòro láti gbàgbọ́ pé mo rí àná gbà. Ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àná gbà. bí wọ́n bá ń fọjá orí pín àgbà á ti pín náà sóde. ó ṣòro láti gbàgbọ́ nítorí àdúgbò. bí wọ́n fi wà pín máa pín ìyẹn kan ní òkùnkùn jù. ó ṣòro láti gbàgbọ́ nítorí àdúgbò. bí wọ́n bá ń fọjá orí pín èmi kan ni ò lè rí o. ó ṣòro láti gbàgbọ́ nítorí àdúgbò ẹni tó ń pè ló mọ kọndíṣàn tó fi ń pè ó. ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí a. ó ṣe o. ó ṣe o. lórí ọ̀rọ̀ mi. bàbá o. ó má ṣe jù lórí ọ̀rọ̀ mi. ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí a lùgbà. ó ṣe o. lórí ọ̀rọ̀ mi. alágbèsè ó ṣe o. ó ṣe o. lórí ọ̀rọ̀ mi. àbínibẹ́lẹ̀ yóò ti gbàgbọ́ wípé ẹ pariwo sí i. ó ṣe mọ́ lórí ọ̀rọ̀ ó má ṣe Jésù lórí ọ̀rọ̀ ó ṣòro láti gbàgbọ́ wípé mo rí àdúgbò. ọwọ́ sókè wọ́n yíyan bàbá mi wọ́n yíyan ooo máa dùn mí fún àwọn kan tí a bá lè yín lóru èyí. You be so thankful if you won praise him today yíyan bàbá mi. wọ́n yàn. ọba tí kì í jáde kulẹ̀. ẹ pariwo. wọ́n yàn bàbá mi. wọ́n yàn. wọ́n yàn bàbá mi. wọ́n yàn. ọba tí kì í jáde kulẹ̀. wọ́n yàn. ó yẹ kó ti máa fi jókòó díẹ̀díẹ̀ báyìí. Thank you kìkìdá ọgbọ́n ọlọ́run kìkìdá òye kìkìdá ipa, ọlọ́run kìkìdá agbára òkan ṣoṣo tó ń darí àgbáyé ọlọ́run àpọ́sù ìjì kan soso, tó ń jà tí ò ní dá ọlọ́run bàbá lọ́lá òjò kan soso tó ń rọ̀ láìdákẹ́ ọlọ́run bàbá mi ó ti mú ọgbọ́n mẹ́dùn jáde tó wá fẹ́ gbọ̀dà fún ọlọ́gbọ́n ọlọ́gbọ́n ń tẹríba fẹ́gbọ̀n òkùnkùn ń darí ọlọ́gbọ́n ayé jòkó láàrin omi ó ti fòmí dé ayé lórí ó fò òrùn sápá ibì kan ó ní kó fòmí ayé mu ó tún fòjò sápá ibì kan ó ní kó tún domi sáyé bàbá oníbùdó ìtura tafẹ́fẹ́ ńlọ jíṣẹ́ fún ọgbọ́n tó ń ṣiṣẹ́ ìrẹ̀rẹ̀ ìmọ̀ tó mọ̀nà ìrẹ̀rẹ̀ ìwọ lónìí mo wá mọ́rí ìwọ lónìí mo lè mọ́ bá mo gbà ó tún jáde mọ́nu ó fúnni lọ́kọ̀ kìí kọ́ni ó fúnni lọ́kọ̀ yọnu ó fúnni láyà kìí yáni ó fúnni láyà yọnu. ọmọ tó o fún ni á dàgbà ẹ̀kúnrẹ́ kìí kó ní í ká ọwọ́ tó ń ràgà fún. ó bí ẹ̀sùn ò omi náà fẹ́ ṣúra. èmi ò yí ọ bàbá mi. wọ́n yọ. àwọn bàbá mi wọ́n ní ọ́ wọ́n bá kìkì jáde kulẹ̀ wọ́n ní ọ́. bá dá tún dọwọ́ ìdájí. bí òòrùn máa ń yọ lókèèrè. bí òòrùn bá tàtàrí tán. ó bá tún wá dọwọ́ àṣálẹ́. ní àárín ọ̀gànjọ́ òru. wákàtí dé wákàtí. ilẹ̀ ọba dé ilẹ̀ ọba ọba sì kì í jáde kulẹ̀. ẹ pariwo wọ́n yàn bàbá mi wọ́n yàn o. wọ́n yàn bàbá mi wọ́n yàn o. jẹ́kẹ̀ lọ́mọ ìyá mi. wọ́n já mi kulẹ̀. mo jẹ́kẹ̀ lé pásítọ̀. wọ́n já mi kulẹ̀. wòlíì tó ń gbó nǹkan lọ́rùn. wọ́n mi kulẹ̀. ọba tí kì já ni kulẹ̀. wọ́n ní ẹ pariwo. wọ́n yíya bàbá mi wọ́n ní o. wọ́n yíya bàbá mi wọ́n ní o. ọba tí kì já ni kulẹ̀. wọ́n ní o. àfìyàmọ lọ́jọ́ ogun lè. wọ́n yọ. ọ̀rọ̀ tí ń pín ọ̀rọ̀ mi. wọ́n yọ. kábí alápá kábí kábí. wọ́n yọ. ọ̀sán ni rìbárù àpamọ́. wọ́n yọ. ògbó mọ́ ló jà káyà àjọmọ́. wọ́n yọ. ọlọ́run tí kì í jáde kulẹ̀. wọ́n yọ. ẹ̀yìn. bàbá mi. wọ́n yọ. títí láéláé. wọ́n yọ bàbá mi. wọ́n ọba tí kì í jáde fúnlẹ̀ ń wọ̀nyá o. ọba tí kì í jáde fúnlẹ̀ ń wọ̀nyá o. ọba tí kì í jáde fúnlẹ̀ ń wọ̀nyá o. nínú ògo. Lọ́rọ̀ àwọn bàbá wa. Àràmọ̀kà lọ́rùn onílé òkè tí wò pẹ̀pẹ́ yẹn. òrùlé tó borí òsì àgbáyé gbanigbani lọ́jọ́ ògúnlé kábíyèsí o ńlá nínú ọlá ńlá ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo ọlọ́run àwọn bàbá wa. àgbàmọ̀kà tí ń bàgbà lẹ́rù jìnnìjìnnì tó bo oṣù àti àjẹ òkèlè ńlá tó ṣọ̀tà táwọn ègbé mi kábíyèsí o ńlá nínú agbára ńlá nínú ògo ìbú rẹ̀ olóòrè orí kábíyèsí ooo ó bẹjú ayé mọ̀nàmọ́ná ṣojú ọ̀run mọ̀rọ̀ mọ̀rọ̀ mọ̀rọ̀ mọ̀rọ̀ mọ̀rọ̀ mọ̀rọ̀. ariwo ọgbọ́n. ohun lẹ́nu àwọn wòlíì rẹ̀ ọ̀rọ̀ nínú kẹ́tẹ́kẹ́tẹ́ bọ́lá mú ọlọ́run tó yọ jẹ́ta nínú oko ẹrú o ìwọ ni mo gbéga ìwọ ni mo yìn lógo ọdún nínú àwọn ọ̀run iná inú àpáta tí ò sómi tó lè pa kábíyèsí ọ̀rọ̀ nínú òkun pupa ọ̀pọ̀ náà bọ́rọ̀ òjẹ́ rí ọbí ọba bá mi ó sojú ọ̀bọ̀mí gbígbóná ìrànlọ́jù òjẹ́ rí ọbí ọba bàbá mi ìrànlọ́jù kàdínẹ́sẹ̀rì òjẹ́ rí ọbí bàbá mi ẹ̀kẹ́rin nínú iná ìlú. ọlọ́run israẹli ọlọ́run isaaki ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ọmọ kí a sì gbé yín sókè ẹ̀yìn dẹ̀kun ayérayé kí ọba ògo kí ó wọ agbo wa káàbíọ́sì o ọ̀nà mọ́mọ́ tí ń ṣojú ọ̀run tẹ̀rírí tẹ̀rírí tẹ̀rírí tẹ̀rírí. ọba tí kì í jáde kùnà wọ́n o. Fọlá ti di jáde kulẹ̀ lọ́yà o. Orísun tí kò lórí sun omi ó yìnbọn bàbá tèmi o. Fọlá ti di jáde kulẹ̀ lọ́yà o. Ẹ ọba ti jáde kulẹ̀ ẹ̀jẹ̀ àjọkọ̀ mọ̀ wáyé. Fọlá ti di jáde kulẹ̀ lọ́yà o. Ṣé ọmọ jẹ̀jù sókè báyìí? Mi jẹ́ Suwẹ́ńdà. Àdìjú o, olórúkọ ńlá. Àdìjú o, olórúkọ ìjìnlẹ̀ lọ́mọ lójú lọ. sọ́kì ń bọ̀. àdìtúrò olórúkọ ńlá àdìtúrò olórúkọ ìjìnlẹ̀ èmi tí ó yàn lọ́mọ lójú èmi tí ó yàn lọ́mọ mo yàn ọ́ èyí tí ọlọ́run yàn fẹ́ ń bí bẹ́ẹ̀ mọ̀ pé ó yàn yín fẹ́ láàrin ọmọ ẹ̀ ń bò sókè pẹ̀lú ogun ẹyọ tó ní sáà yín wá. Oh! àdìjú o olórúkọ ńlá àdìjú o olórúkọ ìjìnlẹ̀ èmi tí ó yọ ọ̀fẹ́ lọ́mọ lónìí. àdìjú àdìjú o olórúkọ ńlá àdìjú o olórúkọ ìjìnlẹ̀ èmi tí ó yọ ọ̀fẹ́ lọ́mọ lónìí. mi ò tí ì rí ju ẹni tó jì. àná ṣe yí dáńsì. lọ gbé ijó yẹn pàdé ẹnìkan tó mọjó lórí. dáńsì sámọ̀dà náà ti bá ṣàkíyèsí. olórúkọ ìjìnlẹ̀ èmi tí ó yàn fẹ́ lọ máa bọ̀ ẹ pariwo. àdìtúrò olórúkọ ńlá bàbá o. àdìtúrò olórúkọ ìjìnlẹ̀ èmi tí ó yàn fẹ́ lọ máa bọ̀ bó bá jẹ́ ìwọ ni wàá ní. èmi ni o èmi ni. èyí fi ọdún wọn yìí ṣe yẹ. èmi ni o èmi ni. tí o bá ṣe wọ wàá máa wo if you are not to keep silent. ta ló yẹ kó yìnyín ọ débi àṣejù èmi ni ó èmi ni èmi ni ó èmi ni. ọlọ́jọ́ ó yìnbọn bí ẹni mo ti lọ. èmi ni ó èmi ni èmi ni ó èmi ni. ta ló yẹ kó fi gbogbo ara yìí hàn. èmi ni ó èmi ni èmi ni ó èmi ni. ta ló yẹ kó gbó òsìkò oṣù kan. èmi ni ó èmi ni. ta ló yẹ kó rẹ́bà àgbà kó yìí hàn. èmi ni ó èmi ni. Èmi ni yọ èmi ni. Láyé yẹ kó papá àtẹsẹ̀ ni. Èmi ni yọ èmi ni. Èmi ni yọ èmi ni. Èmi ni yọ èmi ni. Ta ló yẹ kó yìn ọ́ tíjó tíjó? Èmi ni yọ èmi ni. Èmi ni yọ èmi ni. Lálẹ́ ayé pàtì tó wá gbé ga. Èmi ni yọ èmi ni. Èmi ni yọ èmi ni. Ah, èmi tí o yàn fẹ́ lọ́mọ kúrò. Fàdìtú olórúkọ ńlá. Fàdìtú olórúkọ ìjìnlẹ̀. Èmi tí ó yàn fẹ́ lọ́mọ lórí lọ. Èmi tí ó fẹ́ lọ́mọ mo yàn ó. Èmi tí ó fẹ́ lọ́mọ lórí lọ. ọlọ́run àpọ́sẹ́lì o ọlọ́run nineteen thirty ọlọ́run ti ṣẹ̀dọ̀ gbogbo wo bí mo ṣe yìnyọ́ jẹ́ kí n gbọ́ná. ọlọ́run àpọ́sẹ́lì o ọlọ́run nineteen thirty ọlọ́run nineteen thirty ọlọ́run ti ṣẹ̀dọ̀ gbogbo ọlọ́run ti ṣẹ̀dọ̀ gbogbo wo bí mo ṣe yìnyọ́ wo bí mo ṣe yìnyọ́. ní ìkórìtà tó dé yìí ó bá jẹ́ ìran lòun wò kó máa dùn mí gan. ọlọ́run àbọ̀fẹ́lì o ọlọ́run ẹ ti dájú ọlọ́run ti ń ṣẹ̀dọ̀ gbogbo. wọ́n bí mo ṣe bóyá bóyá bóyá bóyá. ọlọ́run àbọ̀fẹ́lì o ọlọ́run ẹ ti dájú ọlọ́run ti ṣẹ́gun gbogbo lórí ìbòsù. wàá mú bọ́tà ní ijó tó bá wù ẹ́. lórí ìgbẹ́ ìṣe bọ́tà. Ah, ọlọ́run tó ṣe fún ayọ̀ bàbá lọ́lá ọlọ́run olúlà bàbá jíire ah, ọlọ́run ọdún lílẹ̀. ọlọ́run ọdún lílẹ̀. yó. Ọlọ́run ẹ̀ ti dẹ̀. Níṣẹ̀dá gbogbo ọlọ́run ti dẹ̀. Àwọn òbí ló ṣe. Ọlọ́run ẹ̀ bọ̀ fẹ́lẹ̀. Ọlọ́run ẹ̀ ti dẹ̀ tẹ́bí ń wọlé sẹ̀. ó yá sọ̀rọ̀ sóbì. ọlọ́run àlọ́jọ́ yìí ọlọ́run náìjí bọ́sì ọlọ́run ti jẹ́ kó dodo lórí oṣù. wọ́n bí Ijó ijó. Omi bó ṣe ni ó. Oúnjẹ tayọ tayọ. Omi bó ṣe ni ó. Ó ní àtẹ̀rí tẹ̀rí. Omi bó ṣe ni ó. Ó ní ọ̀tọ̀pẹ́ tọ̀pẹ́. Omi bó ṣe ni ó. Omi mo ṣe ni ó. Omi bó ṣe ni ó. Omi mo ṣe. Omi mo ṣe ni. Omi bí mo ṣe ni. bí mo ṣe níyà. Wo bí mo ṣe níyà. Wo Wo Wo bí mo ṣe níyà. Wo wo wo. Ọlọ́run àpòsílì. Ọlọ́run bàbá lọ́lá. Má dọ̀pẹ́ mi padà sí mi láyà. Ṣé ni kò fẹ́ wọ́n tó fẹ́? sọ́kì ń gbọ́ná. ọlọ́run àbẹ̀fẹ́lì. ọlọ́run bàbá lọ́la. ọlọ́run bàbá lọ́la. má dé ọpẹ́ mi padà sí mi láyà. má dé ọpẹ́ mi padà sí mi láyà. ṣé mi kò fẹ́ràn kókó. má dé ọpẹ́ mi padà sí. sí mi láyà. Don't remind me. Tó o bá jó láti àárọ̀ mo fọ ọlọ́run bẹ̀ ọ́. If you no dancing. Wá àyè fúnra ẹ. Create space for yourself. Ọlọ́run àpótẹ́lì. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Má dé ọpẹ́ mi ọjọ́ pẹ́ mi padà sí mi láyà. ṣé ní kò fẹ́ wá bọ̀ bóyá bóyá bóyá bóyá. ọlọ́run àkóso mi ọlọ́run bàbá mi wá. ọjọ́ pẹ́ mi padà sí mi láyà. ọlọ́run bàbá lọ́lọ́ látọ̀fẹ́ mi padà sí mi láyà ẹ sọ̀rọ̀ ẹ pariwo ọlọ́run àbọ̀fẹ́ ọlọ́run bàbá lọ́lá látọ̀fẹ́ mi padà sí mi láyà ṣé kò fẹ́ wọ́n kò fẹ́. àpótí mo mú wá bìyẹn dẹ̀ ní ṣe. Ó mà dọ́pẹ́ mi padà sí mi láyà. Ẹ pariwo ọlọ́run àbọ̀sẹ̀ yìí. Bàbá o. Ọlọ́run bàbá lọ́la. Àdọ̀pẹ́ mi padà sí mi láyà. Ṣé ni kò fẹ́ wọ bọ̀? Ṣé ni kò fẹ́ wọ bọ̀? Ṣé ni kò fẹ́ wọ bọ̀? Ṣé ni kò fẹ́ wọ bọ̀? kò fẹ́ lórí ọmọ. Bẹ́ẹ̀ ni kò fẹ́ wọn kò fẹ́. Jẹ́wọ́ kò fẹ́. Bẹ́ẹ̀ ni kò fẹ́ wọn kò fẹ́. Jẹ́wọ́ kò fẹ́ lórí ọmọ. Bẹ́ẹ̀ ni kò fẹ́ wọn kò fẹ́. Lórí ọmọ àtayá. Bẹ́ẹ̀ ni kò fẹ́ wọn kò fẹ́. Lórí ìrìn àjò mi láyé. Bẹ́ẹ̀ ni kò fẹ́ wọn kò fẹ́. Bẹ́ẹ̀ ni kò fẹ́ wọn kò fẹ́. Bẹ́ẹ̀ ni kò fẹ́ wọn kò fẹ́. Bẹ́ẹ̀ ni kò fẹ́ wọn gbàjọ́. Bẹ́ẹ̀ ni kò fẹ́ wọn kò fẹ́. Bẹ́ẹ̀ ni kò fẹ́ Ìwé màlágbára o, ọlọ́run Nàìjíríà. Ó mà lágbára o. Ó mà o. Ọlọ́run Nàìjíríà. Ó ó lágbára o. Ó mà o. Ọlọ́run Nàìjíríà sí. Ó mà o. Ọlọ́run bàbá o ọlọ́run bàbá lọ. bóyá bóyá bóyá. ọba alágbára ọlọ́run náà ti gbà sí. ọba alágbára ọlọ́run bàbá lọ́lá. Bàbá mi mọ̀ lágbára o. ó máa ń dáná ọlọ́run bá dáná bóyá bóyá bóyá. ó máa ń dáná ọlọ́run mi ti jẹ́ sí i. bàbá lọ́la. ọlọ́run bàbá lọ́la. ọlọ́run bàbá lọ́la. ọlọ́run bàbá lọ́la lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Ìmọ̀ràn ẹ̀ kọjá fún ènìyàn. Ọlọ́run bàbá lọ́lá. Oríṣi tí kò lé oríṣun. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run àkàndí ẹ̀dẹ́. Ọlọ́run bàbá lọ́lá. Ọlọ́run bàbá lọ́lá. orísun bí kò lórísun. ọlọ́run bàbá lọ́lá. ọlọ́run bàbá lọ́lá. ọlọ́run bàbá lọ́lá. bàbá lọ́lá ó lé mi yèrè. orí yẹn ṣòro orí yẹn. bàbá lọ́lá olómi lèrè o. olómi lèrè o. olómi lèrè o. ọlọ́run àpọ́sẹ́lì olómi lèrè. olùgbà láti aláṣẹ àṣẹ ọba ti ẹ láṣẹ ayérayé ti ẹ láṣẹ ti ẹ láṣẹ àṣẹ ọba mi kò yí ti ẹ láṣẹ ti ẹ láṣẹ àṣẹ ọba ti ẹ láṣẹ àṣẹ ọba ti ẹ láṣẹ àṣẹ ọba ti ẹ láṣẹ àṣẹ ọba. sí dáadáa. wọ́n gbọ́ thanks to him. ó tọ́ láti gba ọpẹ́ wa. It's ready, it's worthy of our praises. Orin méjì péré lókùtà máa fi yìn. Twenty songs. Láàrin bíi five ten minutes. Within five ten. Àwa wọnú àwọn orin wa lọ. Then we enter our song. Ẹ lọ sọ fún ènìyàn mẹ́ta pé. Tell three people that. Nígbà tó bá bá padà rí ojú yìí. When next you see this face. Ó máa rí tògótògó. You see it in glory bá máa padà rí. èèyàn mẹ́ta èèyàn mẹ́ta ló máa sọ. bẹ́ẹ̀ bá máa padà rí mi togotogo bẹ́ẹ̀ bá máa padà rí mi ẹ rí mi togotogo. ó máa rí kí ni o. ó máa rí mi togotogo. ìgbà tí èmi náà bá máa padà wá sórí òkè. and the next time we come to this mountain ẹ máa rí mi nínú ògo ńlá tó délé yẹn. we see us in glory greater than this. màá dẹ̀ báyìí náà nínú ògo ńlá. I see you in glory too amen. ọlọ́run bàbá lọ́lá èmi màmá rọ́wọ́ iṣẹ́ rẹ. ẹ sọ bẹ́ẹ̀ kí n gbọ́dọ̀. ọlọ́run bàbá lọ́lá èmi màmá rọ́wọ́ iṣẹ́ rẹ. kí la láàárí o. ọwọ́ iṣẹ́ rẹ. ẹ̀yin tí ẹ rọ́wọ́ iṣẹ́ ẹ̀ hallelujah kan kí n gbọ́dọ̀. you see me say the word wave hallelujah to ẹ tún sọ pé ọlọ́run bàbá jíde èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ ẹ jẹ́ ń gbọ́ náà. ọlọ́run bàbá jíde èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ. ẹ wá sọ pé ọlọ́run nineteen thirty lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu ẹ sọ́nà o. ọlọ́run nineteen thirty. lẹ́sẹ̀kẹsẹ̀ ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu. ohun tó parí ẹ̀ ni èmi táyé mìmìmì tọ́lọ́run ò jẹ́ kó wó ló yẹ jó fún bàbá. èmi táyé mìmìmì tọ́lọ́run ò jẹ́ kó wó ló yẹ jó fún bàbá. àbí ò yẹ ni. oh don't you deserve to dance. ẹ wo mi bí ẹlòmíín bá mọ ewu tí ọlọ́run fi ọwọ́ rẹ bí eléyìí lórí ẹ̀. if one has known the dangers that God has prepared for me kò yẹ kó wọnú wàhálà ó dẹ̀ fọwọ́ sí i léda. that this person me doesn't And need to go. ẹnka àtẹ̀rẹ́ ewu lórí ẹ̀ ò mọ̀ pé nǹkan sí. and the person who just did something but did not do anything ẹ̀yin ọkùnrin ẹ má disappoint me mo ti ẹ gbádùn yín ná. women please don't disappoint me. ṣe rí ìkórìtà kan tó kù àpẹ lórí ẹ. this junction we are we, we won't carry on it. ẹ jó ijó yẹn kẹ́rù àwọn obìnrin. dance very well so that the men will be afraid. ah ah mọ́mí sì yín mú. ṣé ẹ sọ fún wọn pé wọn ò lè jó kọ́. la ni jó ẹ wọ́n wọ̀rí a máa jọ yín lójú náà. we will surprise you. ọlọ́run bàbá lọ́lá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run bàbá jíde èmi màmá rí iṣẹ́ ọ wá ní ọlọ́run nineteen thirty lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣèyanu èmi táyé mi mi tọ́lọ́run ò jẹ́ kó wo ó yẹ tó fún bàbá ẹ kọ́ lẹ́ẹ̀kan kí n gbọ́ sí i ọlọ́run èmi àmà rọwọ́ iṣẹ́ rẹ o èmi màmá rí ọwọ́ iṣẹ́ rẹ. ọlọ́run bàbá jíde èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ. ọlọ́run nineteen thirty. ọlọ́run nineteen thirty. lẹ́sẹ̀kẹsẹ̀ ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu. èmi táyé. èmi táyé mi mi mi tọ́lọ́run ò jẹ́ tó wọ́ ó yẹ ìtọ́kùn bẹ́bẹ́ ẹni tí ò bá lè gbé ijó yẹn kiri ohun tó sọ ni pé òun ò fálù nǹkan tí ọlọ́run ṣe fún ibi tó bá lè gbé ijó yẹn dé are you sad now. ọlọ́run bá lọ́la èmi náà máa lọ. ọlọ́run bá bá dìde nínú àwọn iṣẹ́ ọwọ́ ọlọ́run nineteen thirty ẹsẹ̀kẹsẹ̀ ni ìwọ ṣe yá èmi láyé mi ọlọ́run ṣe gbogbo wẹ̀rẹ̀ tó. ó yá ọlọ́run bàbá o. ọlọ́run bàbá lọ́la èmi màmá lọ́wọ́ iṣẹ́ rẹ̀ ọlọ́run bàbá ti dé èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀ gbájú. Lẹ́sẹ̀lẹ́sẹ̀ ni wọ́n ṣe yanu. Èmi táyé. Èmi táyé ni. Ọlọ́run ìgbàgbọ́ wọ́n ẹ̀jọ̀ bàbá. kọjá ọgbọ́n. Èmi táyé bí sọ pé òde bá tọ́rí oṣù kan lé àná. Ọlọ́run ọlọ́run bàbá lọ́la, èmi má má lọ́wọ́ iṣẹ́ rẹ̀. Ọlọ́run bàbá ti dé. Ìbá máa rí iṣẹ́ owó rẹ̀. Ẹni tàbí. Ọlọ́run ní ti pàtì. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yánu. Èmi táyé mi, ọlọ́run fẹ́ fowó. Ó yẹ kó fún bàbá. Pé ìjó yẹn ló pa bí ẹnìkan jàre tó máa ní. That's the summer that I should have said. nínú ìpè Emily Mohammed. kò sóhun tó lè kọjá àdúrà ọlọ́run ìpè ìlú lè ṣe. májẹ̀mú tí ọlọ́run fi ṣiṣẹ́ níbi dáńpé lẹ́sẹ̀. ọlọ́run o ọlọ́run bàbá lọ́la ìbámu ọwọ́ iṣẹ́ rẹ̀. ẹgbẹ́gbẹ́gbẹ́ ni wọ́n ṣe láàánú. Èmi táyé èmi táyé mi. Ọlọ́run kò fẹ́ lówó, ó yẹ jó. Ó yẹ jó. Ó yẹ jó múláwá. Ṣé ibi tí o máa jó máa nìyẹn? Ìdánilẹ́sìn ìgbà ń dá yẹ̀ ń jójójójó. ó yẹ sọ fún bàbá. àbí òye ń jíjó ọbẹ̀. ó yẹ sọ bàbá. àní tó yẹ ń jíjó ọpẹ́. ó yẹ ń jó fún bàbá. òwe táyé mi lèmi ọlọ́run ò jẹ́ fọwọ́. ó yẹ ń jó fún bàbá. ọlọ́run bàbá o. ọlọ́run bàbá bàbá. bí bàbá lọ́wọ́ iṣẹ́ rẹ̀. ọlọ́run bàbá jíde. èmi bàbá rí iṣẹ́ ọwọ́ rẹ̀. ọlọ́run rẹ̀ ti tẹ̀sí. lẹ́sẹ̀kẹsẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yára bàbá. Ó yẹ kó bàbá. Ó yẹ kó fún bàbá. Ó yẹ kó bàbá. Ó yẹ kó bàbá. Ó yẹ kó fún bàbá. Ó yẹ kó bàbá. Ó yẹ kó bàbá. Àbí òye ń dán fún bàbá. Ó yẹ kó bàbá. Ó yẹ kó bàbá. Ó yẹ kó fún bàbá. Ó yẹ kó olùtọ̀pẹ́ olùtọ̀pẹ́ o. bàbá gbogbo wa tọpẹ́ ṣe bàbá. olùtọ̀pẹ́ olùtọ̀pẹ́ o. bàbá gbogbo wa tọpẹ́ ṣe bàbá. bàbá tètè wá dájọ́ mi o bàbá. olúgbògbò olúgbògbò mi. bàbá tètè wá dógbò mi o bàbá. olúgbàyìn olúgbàyìn mi. bàbá tètè wá gbàyìn mi o bàbá. olùtọ́pẹ́ mi. bàbá wà mi o. bàbá wà mi o. ọpẹ́ tí ẹ bàbá wà mi o. olùgbọ́pẹ́ mi o. bàbá wà mi o. olùgbọ́pẹ́ mi ọpẹ́ mi o olùgbà ọpẹ́ mi o olùgbà ọpẹ́ mi o olùgbà ọpẹ́ mi o olùgbà ọpẹ́ mi ọlọ́run mímọ́ mímọ́ olùgbà ọpẹ́ mi o olùgbà ọpẹ́ mi o arúgbó ọjọ́ pápá mi o olùgbà ọjọ́ mi o lóyún o. olùgbàjọ mi wo bí mo ṣe ń bàrà ní dáyìn bàbá. to me now. Ẹgbẹ́ tí kúrò. Rẹ́tí bọ́ dáadáa. Listen very well. Abẹ́kúrò ní abala yẹn. Wọ́n tún that church náà. Ẹ̀mí olúwa ni kí oníkálukú wa Holy Spirit said, each and every one of us. Ká dá níwájú òun. We should do a unique style before him. Kí ló ní ká ṣe o? Ká dá àrà. oríṣi mẹ́rin la dẹ̀ máa dá. Mélòó gbogbo? And ah, we are doing for unique style. Oríṣi mélòó? Ẹ orin tí ẹ fi máa dára kí n tún wá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe dára yẹn. And let me explain. Ṣé mi bá ti sọ pé bí mo ṣe ń fa àdídá yín bàbá? ẹ̀yin á sọ pé wò mí ná àwọn kan lè ń bá wí. you are telling some àwọn tí ò wá bí wá jó. those that they are not yet to work. wọ́n wá bí wá kọrin. they are not yet to sing. wọ́n wá bí wá gbàdúrà. they are not yet to pray. kí náà wá bí wá ṣe o. they are yet to wòrán lọ. ẹ jẹ́ fún wọn ní ìrànwọ́. káṣe kí ni o. let's give them things to look at. ẹ jẹ́ fún wọn ní ìrànwọ́. let's give them things to look at. bí mo ti sọ pé. if I say. bí mo ṣe ń fàràdì dá yín bàbá. Yeah àti ìbẹ̀rẹ̀ àti ìbẹ̀rẹ̀ à ń kọ orin yẹn lọ́wọ́ ni. bí mo ṣe ń fàrà dídá yìn bàbá. bí mo ń fàrà dídá yìn bàbá mi. èmi ń fàrà dídá yìn ọlọ́run ìpè yìí. tó bá dé stage kan. wọ́n yẹ ṣe stage a sọ pé mo ń dára mo ń dára mo ń dára mo ń dára èmi ń dára mo ń dára níwájú ọlọ́run mo ń dára nísì èyí tó parí orin yẹn ni pé wàá sọ àrà tó ń dá. you tell us the number of your style wọ́n sọ pé èyí tí mo dà yìí o. ara nọ́mbà wá. ara nọ́mbà one. tó o bá ti dá number one tán wàá change ara yẹn. you change yourself. àá tún bẹ̀rẹ̀ mú orin yẹn látòkè. and we start again. bí mo ṣe ń fara dídá yín bàbá òmìnira mo ń fara dídá yín bàbá òmìnira mo ń dára mo ń dára mo ń dára ó ń dára ó ń dá listen èyí tí mo tún dà yìí o. tá a fi máa dá pé nọ́mbà. are you ready now listen o tí wọ́n pè ní àrà lélẹ́yìn. what is God is it. yíyin ọlọ́run. praise God. ní ọ̀nà tí ò jọ tẹnikẹ́ni. in a unique way wà á rò nínú ara ẹni pé kí ni mo fẹ́ fi ṣe ààrẹ nọmba one tèmi o ó lè kó ẹsẹ̀ méjèèjì kó your neck mo pè yẹn ní àrà nọmba. I call àrà nọmba one. o lè wọ pé kí ló máa jẹ́ àrà nọmba two. I want to be my number two. o lè forí délẹ̀ kó kásẹ̀ òkè. mi dá nítẹ̀lẹ̀. wo bí ṣùgbọ́n kí ìwọ fúnra rẹ ló gbọ́dọ̀ ronú àrà tó yàtọ̀. but you must think of something different. tó bá sọ pé torí pé o ti rí ẹnìkan ó ṣe bí eléyìí. don't think before you see someone that do like this. ìwọ náà wá ṣe bẹ́ẹ̀ àrà alára ló ń dá yẹn. that means you are kì í ṣe tiẹ̀. desires. ló máa ronú ẹ̀ pé báwo ni kì í ṣe ṣe. Ah. number one ò gbọdọ̀ jọ number two. number one must not be number two. they must are you ready now. ṣé ẹ ti ṣe. wá àyè fún ara ẹ fún ara ẹ fún ara ẹ. ṣe ń fàrà dídá yìí bàbá. Òmìnira òmìnira ó ń fàrà dídá yìí bàbá o. Òmìnira òmìnira èmi ń fàrà dídá yọ lọ́rùn ni. Òmìnira ẹ́ òmìnira wo ó ń dára ó dára ẹ́ èmi ń dára ó ń dára ó ń dára lọ́rùn fún ọjọ́ ọlọ́run mímọ́ mímọ́ ọlọ́run dúpẹ́ dúpẹ́ gíga gíga èmi ń dára ó ń dára ó ń dára ó ń dára ó ń dára ó ń dára ó ń dára ó ń dára èmi ń dára èyí tí mo dà yìí o. ìgbé. Sọ̀rọ̀ àdìdájọ́ lọ́rùn ìgbé. Fún omi mọ́ dára. Ó ń dára. Ó ń dára. Mo fi ní bàbá. Àrùkù ọjọ́. Lọ́rùn ènìyàn. Ó ń dára. Ó dára. Ó dára. Èmi ń dára. Ó dára. Ọmọ ń dára. Ojú ń dára. Àrà special. Tó unique. Wọ́n. I am Dara. What are you doing? I am Dara. Wandara. Wandara. Wandara. Wandara. Wandara. Èyí tí mo dà yí o. Let's go for number three. Change your change your hair. Ara ni mo dà, ni mi lọ́dọ̀ tó fi dára ọ̀dọ̀. Ara ni mo dá bí mo bá lè sẹ́yìn. Ìgbà mi yóò tó fi dára ọ̀dọ̀. Ọlọ́run wa ló lè ṣe wá. Láyé mi, ó sì fà ayé mi dára. Bí mo ṣe ń padà sí dáyé lọ. Mo padà sí dáyé lọ lọ́wọ́. Èmi ń padà sí ayọ̀ lọ́rùn. Wọ́n ó dára. Ó dára. Mo mọ̀ ń dára. Ó dára. Ó dára. Ó dára. Ó dára. Ó dára. Ó dára. Sárúkú ọjọ́ ọlọ́run ìgbé yìí. Ó dára. Èyí tí mo dà yìí o. Thank you. Let's go for final one. That's all you need. Hey, we must embark. We must embark. Èmi bàrà ní ìdáyọ̀ lọ́rùn mi. Ó bàrà ní ìdáyọ̀ lọ́rùn ìgbè yìí. Ó bàrà ní ìdáyẹ̀ kábíyèsí. Ó ní sí agbára bàbá sí. ọlọ́run pípé gíga bàbá mi. ó ah, dára ó dára ó dára eh, èmi ń dára ó mà ń dára ó dára. What are you doing? I am Dara. What are you doing? I am Dara. Oh Dara. Oh Dara. ó dára ó dára èyí tí mo dà yó. Amen. Amen. Náwó sí ẹnìkan báyìí. Consciousness that someone. Tí o rí pé inú rẹ̀ dùn sí nínú àpò. And you are so happy with. Ó yin Ọlọ́run inú ẹ̀ dẹ̀ dùn sí lọ́wọ́ sí báyìí. Lọ́wọ́ sí ẹni yẹn. Point at the person. Ẹ sọ fún ẹni yẹn pé mo dẹ̀ like yín gan. Sorry person I like you so much. Wọ́n sọ àsọtẹ́lẹ̀ ẹ̀yọ kan ìsáyé ẹ̀. Then prophesy to Allah. Jẹ́ kí ohun tiẹ̀ kó borí tiẹ̀. Let your voice be louder. Sọ fún ẹni yẹn pé ayé ló sọ òòrùn níláàrí. Ènìyàn ló sọ ọ̀rọ̀ rẹ kò lè já sílẹ̀. wòlíì ló sọ ayé rẹ kò lè rí tùmọ̀. kíyèsí kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ń sọ. Táyé ló ń sọ kò lè ní láàrí. Ènìyàn ló ń sọ bàrà rẹ̀ kò lè ní kúlẹ̀. Wòlí ló ń sọ rẹ̀ kò lè ní tù. Kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ayé ló sọ ó nínú gbèsè ló máa kú sí. ènìyàn kan sọ ó láòdì rọmọ lẹ́gbẹ́. wòlíì kan sọ ó ní òtísẹ́ mi ó lè gíga. kíyèsí ọlọ́run ayé ló sọ ènìyàn ló sọ. ènìyàn ló sọ fọ́lọ́ rẹ̀ kò lè dá sí lò. olí ni. olí ló sọ fọ́lọ́ rẹ̀ kò lè dá sí lò. bíyẹ̀sì. bíyẹ̀sì ọlọ́run kò sọ bẹ́ẹ̀. wo ayé ló sọ onítòwò bára jù wò ní bẹ́ẹ̀ ènìyàn kan sọ olóhùn rẹ̀ jẹ níwájú rẹ̀ wòlíì kan sọ oníbò ìṣòrúkọ ikú òjì ìjìrí. kí ó sì ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ayé ló máa sọ ọ́. ayé ló sọ olè nílárí ènìyàn ló sọ agbára rẹ̀ kò lè sàbí rẹ̀ òní ló sọ ayé rẹ̀ kò lè níjì. kí ó sì ọ. kí ó sì ọlọ́run kò sọ bẹ́ẹ̀. mo ti jìyà púpọ̀ púpọ̀ òkú tó yé mi. bóun ènìyàn kò kí ń sọ ọlọ́run gbé bàbá tó dá mi tó dẹ̀ tó fún rere kẹ́mi bàbá tó ṣe mí lẹ́nìyàn tí ò ṣe mí lẹ́rọ̀kọ́ yóò àṣepàṣẹ kí n kú o láláì rò ẹni bá rò kúrò wá bàbá àrè sórí wọn. iye sí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. ayé ló sọ. ayé ló sọ olùdarí ènìyàn ló sọ ọ̀rọ̀ lọ́kùnrin ìgbàgbọ́ oníyìn ló sọ ayé lọ́kùnrin ìgbàgbọ́. iye sí. iye mi ọlọ́run tó sọ bẹ́ẹ̀. títí gbọ́ tó bá jọmọ bàbá ní tòótọ́ tó kì í sọmọ àlè tó bá jọmọ ọlọ́run lóòótọ́ tọ́lọ́run pẹ̀lú bá ọ̀nà ṣèbóyà ó máa lóun bàbá rẹ àṣẹrò rẹ sí ọ bájòjì kan bá wà ó wá tó sọ pé bàbá rẹ rán mi sí ọ ó ní fún ọ ní lẹ́tà yìí ṣùgbọ́n ti kú òjì ìsúlẹ̀ kò yẹ o ṣàlàyé fún pé kì í ṣe bàbá mi bàbá tí mo ní kò ní ránṣẹ́ irú ẹ̀ sí mi wẹ̀yìn lẹ́tà táyé fún ẹ kí o yẹ wò kò sí nature tó fi sí kì í ṣe tọ́lọ́run lucifere ló kọ́ kó ya mọ̀ kì í ṣe kò sókè kó o pariwo kì í ṣe tèmi láíláí kì í ṣe tèmi. orí burúkú kì í ṣe. kì í ṣe tèmi mo pariwo. kì í ṣe tèmi. lẹ́tà ìfàsẹ́yìn lẹ́tà orí burúkú. kì í ṣe tèmi. ìjàmbá mọ́tò lójú ọ̀nà ní pọ́pọ́. kì í ṣe tèmi. ìrúkèrúdò fòrò gbogbo gbogbo. kì í ṣe tèmi. ọjọ́ tó ń retí ayọ̀ ìbànújẹ́ wọlé dé. kì í ṣe tèmi. òkú ọmọ. kì í ṣe tèmi. òkú aya. kì í ṣe tèmi. òkú ọkọ. kì í ṣe tèmi. àtòkú ọmọ. kì í ṣe tèmi. òkú aya. kì í ṣe tèmi. ó ní òkú ọmọ. kì í ṣe tèmi. ó yíyẹ sí ọlọ́run. kò sọ bẹ́ẹ̀. Ayé ló sọ. Ayé ló sọ, olùdarí. Ènìyàn ló sọ fọ́rọ̀ rẹ̀ kò lè ṣàtúnṣe. Wòlíì ni. Wòlíì ló sọ fọ́rọ̀ rẹ̀ kò lè ṣàtúnṣe. Bí o sì jí o sì yọ̀rọ̀ rẹ̀ kò sọ bẹ́ẹ̀. Jẹ́túbọ́, ẹ jẹ́ àfìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Jeremaya orí ọgbọ̀n. Ó dín ẹyọ kan. Jeremaya twenty nine pẹ̀lẹ́sẹ̀ ìkẹjọ. Nífẹ̀ẹ́ láríkà olúwa ti kìlọ̀ fún wa. ó ní ẹ sọ́nà fáwọn wòlíì. olúwa wípé òun fẹ́ lọ́nà ẹ̀ ìjàmbá ọ̀rọ̀ tètè ikú ọmọ màrè o ọlọ́run wá sọ orí mi ò rán wọn tára wọn náà jẹ́ àwọn yẹn kì í rí ilé tuntun àfikún òjijì wọn kì í rí mọ́tò bí tiwọn ẹ̀jẹ̀ ni wọ́n máa ń rí ẹni bá ríran ọ̀ràn sí ọ àforí ara rẹ̀ jẹ́ kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ ayé ló sọ. ayé ló sọ bóòlù ní mẹ́rí. ènìyàn ló sọ fọ́rọ̀ rẹ̀ kò lè ṣàtúnyẹ. wọ́n ní ló sọ fọ́rọ̀ rẹ̀ kò lè ṣàtúnyẹ. kíyèsí. kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. sọ fún èèyàn mẹ́ta pé kíyèsí ọlọ́run sọ bẹ́ẹ̀. tell three people that we all pray to that session. kíyèsí ọlọ́run sọ bẹ́ẹ̀. kíyèsí ọlọ́run sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ gbàgbọ́ nínú ọ̀rọ̀ yẹn. how many of you believe in that. kí a tó lọ ìpele tó kàn bá a ti ń kọ́ lọ. before we go to the next one as we were singing. ẹ̀mí olúwa ní kí n kọ orin yẹn pé. Holy Spirit said I should complete it. bẹ́ẹ̀ ni èmi náà dẹ̀ mọ̀ pé kò pé abala ha nìyẹn. so that that is. mo mínísítà orin yìí tán ní ìjọ kan. I minister this song somewhere. mo ṣe ń jáde lọ. olùdarí olúwa ní ìjọ mọ̀ pé tó ń gbé kiri yìí kò kún. Then the Lord told me that this message is not full enough olúwa kí ló máa mú kún. now lord when we complete it. ó ní ojú ẹ̀ ni mi kọ́ ó yẹ kí n kọ́ òdì ẹ̀. now you have said the the other one abala ha ni ó yẹ kí n kọ́ bí ẹ̀. you supposed to sing the B part. ó ní mò ń sọ tí ọlọ́run kò ṣe ni o. ọlọ́run sọ you say what God has said. ó ti kọrin lórí ohun tí ọlọ́run kò sọ. you sang on what God has said. ó ní tí ọlọ́run wa sọ ń kọ́. then you should sing on what I said. toro le kọ́ tán pé kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀. wọ́n dẹ̀ wá bí ẹ léèrè pé ó dá tọ́lọ́run ò bá sọ bẹ́ẹ̀ kí lọ́lọ́run sọ. then they should come and ask you that what, what did God say. wojú ẹnìkan. ka someone. náwó sí báyìí. punch your finger at her eléyìí sẹ̀ máa jáde ní december ni. this one will be released by december. ṣùgbọ́n ìjọ mi níbí. but this is my church. I can sing it here. mo lè kọ́ bí. ẹ sọ fún ẹni ẹ tell the person that hallelujah amen ẹ jẹ́ kí ohun ẹ gbọ́dọ̀ tètè máa ń tẹ̀ bá ti tètè máa àpò lórí ẹ̀ ni ẹ sọ fẹ́ ni ẹ pé ohun tó lọ́rùn sọ ni pé màá roko lò sọ fún bẹ́ẹ̀ ohun tó lọ́rùn sọ ni pé màá roko lò. ṣé lóòótọ́ ló sọ fún ẹ fún yín. are you sure? gbọ́gbó lóhùn kejì ohun tó lúwa sọ ni pé ogun kò lè borí mi. ó yà ohun t'Olúwa sọ ní gbogbo kò lè borí mi. ó ní nínú ayé ẹ̀yin ò ní ìpọ́njú. in the world shall face tribulation. ẹ máa rí ìgbógun tì. you will face. ṣùgbọ́n ẹ tújú ká. circumstances but be happy. ogun yẹn ti ṣẹ́ kó tó wá sọ́dọ̀ yín. The battle is conquered so already. Ṣé kò lè borí yín? So you cannot overcome. Ohun t'Olúwa sọ ní gbógun kò lè borí mi. Ẹ sọ fún ohun tó ló wá sọ ní bọ́ọ̀gù kò lè borí mi. gbólóhùn mẹ́rin náà ni gbọ́ ìkẹta ó wí ire àtàánú nìpín tí mo yàn. ẹ̀yin gbọ́. ó wí ire àtàánú nìpín tí mo yàn. kí ni ìpín tí ẹ yàn. ire àtàánú. ó ní kíyèsí ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé èmi ó sì máa. ohun tó parí ẹ sọ pé má sáré sí mi lẹ́nu kó má ṣépè. Don't be too fast. Wọ́n tó parí ẹ̀ ni. Kíyèsí Ọlọ́run mà ló sọ bẹ́ẹ̀ o. Sọ fún bẹ́ẹ̀. Kíyèsí Ọlọ́run mà ló sọ bẹ́ẹ̀ Ta ló sọ bẹ́ẹ̀? Etí akọkọ yẹn ta ló sọ yẹn? The first was said by the devil. Èwo ló máa ṣẹ̀ sí yín lára bẹ́ẹ̀? Which one will come to pass? God. Ẹ gbọ́ orin yẹn lẹ́ẹ̀mejì sí. Ẹ lọ́wọ́ sí. Ohun tọ́lọ́run sọ ni pé màá roko lọ. Ẹ sọ fún. ohun tolúwa sọ nípa ogun kò lè borí mi. ó wí pé ire àtàánú nìpín tí mo jẹ. kíyèsí. kíyèsí ọlọ́run mà ló ń sọ bẹ́ẹ̀. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ̀yin náà wà kọtí torí tíṣà lèmi. I'm a teacher. mi ò jẹ́ yí orin padà mọ́ mi lọ́wọ́ not let you down my son. ẹlòmíì ò ṣàkọrin rí kò sí ọ́sà rí ó kà sáà ń wá church. ohun tọ́lọ́run sọ ni pé màá rogo lọ ohun tolúwa sọ ni pé kò lè borí mi ó wí ire àtàánú ni pé tí mo yàn kíyèsí ọlọ́run mà ló sọ bẹ́ẹ̀. dákọjú sí ẹnìkan sọ fún wo ohun tọ́lọ́run sọ ni pé ohun tolúwa sọ ohun tolúwa sọ ni pé ogun kò lè ó wí pé ó wí pé ire àtàánú nìpín kíyèsí o èèyàn márùn lẹ́kàn máa lọ wájú ẹ̀ wọ́n ti dé wájú ẹ̀ òǹtọ́lọ́run sọ nípín pàrọ̀pọ̀ òǹtọ́lúwa sọ níbo òkùnkùn lẹ́bùrì mi ó wí pé ire àtàánú nìpín ti mú bí èsì ọlọ́run Oya oya pariwo sọ fún òun tó lọ́run sọ ní pé máa lóko lò. Òun tó lù wá sọ ní kó kúkú lè borí mi. Orí bẹ́ẹ̀ rẹ̀ àṣà lónìí pín fún òun. Bí èsì ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀. Lọ sí ọ̀dọ̀ nọmba two pẹ̀lú ìjọ. Thank you. ni wọ́n sọ fún. òǹtọ́lọ́run sọ ìwé máa rẹ̀ òǹtọ́lúwa sọ òǹtọ́lúwa sọ ìwé òwúrọ̀. ó wí pé ó wí pé ìwé kíyèsí. kíyèsí ọlọ́run mà ló sọ bẹ́ẹ̀. yóò lọ sí ọ̀dọ̀ nọmba tírì. tí o sọ pẹ̀sì. òǹtọ́lọ́. Ọ̀gbọ́lọ́run sọ ní pé màá rògbòdò. Nítorí. Olúwa sọ ní fóògùn kò lè borí mi. Ó wí pé. Ó wí pé ilé wa o. Kíyèsí ọlọ́run mà ló sọ bẹ́ẹ̀. Lọ sí ọ̀dọ̀ nọmba four ń tiẹ̀. To the first person. ọlọ́run sọ ni pé màá rògbòlò ohun tó wá sọ ni gbogbo lè dorí mi ó ń gbé ni mi dúró. ESP ọlọ́run mà ló sọ bẹ́ẹ̀. tó lọ sí ọ̀dọ̀ nọ́mbà five. Trinity Pastor. ẹlòmíì ò tí ì rí èèyàn kan sọ fún látẹ̀kọ́ tọ́lọ́run sọ. ohun tọ́lọ́run sọ ni pé máa rògbòdò. ohun tolúwa sọ ni pé òun kò lè lórí mi. orílẹ̀ ilé àṣà àánú ni pé ti kò sọ. Kíyèsí ọlọ́run mà ló sọ bẹ́ẹ̀. Wá wá fọwọ́ kan èèyàn mẹ́wàá bí ilé. Wá ní ọlọ́run mà ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run mà ló sọ bẹ́ẹ̀. Àdúgbò ọjọ́ ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run mà ló sọ bẹ́ẹ̀. Bàbá mi mà ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run mà ló sọ bẹ́ẹ̀ ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀. ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀. ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀. ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀. ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀. ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀. ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀. ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀. ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀. ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀. ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀. ọlọ́run kan ló ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀. gbé ọwọ́ méjèèjì sókè báyìí lórí ìdìde dúró. gbogbo ire tí ọlọ́run sọ fi ayé yín. every good thing that God has prophesied into your life. ohun rere tí ọlọ́run sọ fi ayé yín. the good things that he has been prophesied into your life. láti jáde lọ ìpàdé yìí. as you leave this meeting. ó bẹ̀rẹ̀ sí rí ìfarahàn rẹ̀ lórúkọ yìí. you shall begin to experience them in the name of Jesus kò sí nínú àkọsílẹ̀ ọlọ́run pé kéèyàn jìyà. it's not in God's record. ẹ ò ní jìyà. You shall not suffer. Ẹ wo bí ẹnìkan pè mí lẹ́nu jẹ́ májòkó yìí lágbára gan. Ó pè mi ò ní pẹ́ gbé máìkì yẹn lẹ̀ mọ́. Ó ní ìdájú kùtù bí aago márùn-ún ìdájú. I was right beside my wife. Mo wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi. Ó kàn fún ọlọ́run wọn sọ bẹ́ẹ̀ mo ní yẹsà. Ìkọ́mọ náà ṣe yẹsà. Ó ń pèsè ń pariwo ni ìyàwó ẹ̀ ń pariwo wọ́n ní mo ti ń jó ijó di o. na i'm dancing like that already. kí ló ṣẹlẹ̀. what is the, uh, problem sir. orin tí òun fẹ́ràn láti máa kọ láti bí oṣù kan sẹ́yìn ni ijó di bí àwọn bá bí àwọn ọmọ bá mú kúrò nínú tape wọn á tún dá padà síbẹ̀. if they removed it from the uh, cassette. Uh, ó ní làárọ̀ yìí ó lóun ní ìrírí ohun tí wọ́n ń pè ní ijó ni. this morning he has experienced it. ó lóun ó lẹ́nìkan ló send alert sí òun láàárọ̀ kùtù. somebody just mistakenly ó ṣe wò báyìí ó lóun dẹ̀ ní one thousand five lórí àkáǹtì. and he did not have one thousand five five hundred. ó seven million. he saw seven million naira. ó ní ìwọ̀n kọ́kọ́ wò pé ta ló send seven naira tálá seven uh, thousand malele ìgbà tó ń ka yí odó tó wà lẹ́yìn olómọ̀ pé seven million malele yìí. and he know that it's seven million naira. ó lóun dìde He rose up. Ó lóun wo orúkọ tó sẹ́ndì owó yẹn. He checked the name. Òun ò gbọ́ orúkọ yẹn rí. He had not heard it before. Òun wò pé àṣìṣe lélẹ́yìí máa jẹ́ o. He said this should be a mistake. Kó má lọ náwó olówó. For me not to spend another person's money. Bí ọlọ́pàá bóyá wọ́n sin owó yẹn san. And they will chase me. Tójú bá ti mọ́ Olóhùn á lọ bank. As money breaks, I will go to the bank. Bó ṣe ń rò yẹn nínú ọkàn yẹn. As he was thinking. Seven million lẹ́ẹ̀kejì tún wọlé. Another seven million enter. Ó níyẹn ló gbé ń débi tí ìyàwó ń that took him to where he went lórí fóònù that something is happening on my phone. kílódé kílódé kílódé. what happened. ó ń gba ó ń fi fóònù yẹn hàn ó wò ah, that she collected seven million méjì ta ló ní. that two seven million who won. oníyàwó ni ẹ má máa fọwọ́ kan. I don't touch it o. wọ́n oh. máa ṣe mistake send ẹ̀ síbẹ̀. they will just mistake you send it. olèmi náà the same thing the man said I I I thought as well. wọ́n lọ́wọ́ ìyàwó ńlọ́wọ́ àti seven million lẹ́ẹ̀kẹta wọlé síbẹ̀. the phone was with his wife when the third one entered. make it twenty one million. ó jẹ́ twenty one million. ó ní wọlé ìyàwó ń jùlẹ̀. and the third one entered. The wife dropped it. N ò lè fóònù ní hypertension. That you cannot give me BP o. Strange call kankan wọlé tẹ̀lé. A strange call enter. Ọlọ́run ní kí ìyàwó ń gbé orí ẹ̀yìn. Ṣé bẹ́ẹ̀ ni fóònù? Pick it, you want your phone. Ẹ̀yin náà ẹ gbé. Pick it now. Lọ́ba ẹ pẹ̀lẹ́ sá o. I said good morning sir. Olùkọ́ ṣé Bratunji mò ń bá sọ̀rọ̀? Is that Bratunji? Bẹ́ẹ̀ ni Tunji ló ń sọ̀rọ̀. I say, yes. Ẹni tẹ́ ẹ mà ní mí. You know me quite well. ṣùgbọ́n kì í sọ̀rọ̀ jíjúwe ara ẹni ló ṣáwájú. But I don't need to explain myself. Èmi ni mo send twenty one million sí àkáǹtì yín sí. I sent twenty one million naira to your account now. Ó ní lójú ẹsẹ̀ lọ́kàn ń wò pé àbí àwọn olóṣèlú tó jí owó ìlú kọ́. Immediately he thought that maybe the authorities. Bóyá tí wọ́n fẹ́ ka àkáǹtì ẹ̀. That embezzle money. Tó dẹ̀ ní àkáǹtì òun lọ́wọ́. So he need to just distribute it to wọ́n á dẹ̀ trace owó yẹn débẹ̀. and they will trace the money. òun dẹ̀ lé sẹ̀wọ̀n. he said cannot be jailed. olórí ẹjọ́ sá ẹ wo kí ni ìtumọ̀ owó mi ò bá ṣiṣẹ́ owó. I don't have anything to do with your money. olùdíje ẹgbẹ́ ariwo yín. Calm down, sir. Mi ò finú fídọ̀ fún yín lówó. I don't give you that money willingly. Ẹgbẹ́ èdè tó sọ. Listen to what he said. Ó ní ṣùgbọ́n Olúwa ló kàn án nípa fún mi. But God just compelled me to send it to you. Àṣẹ Ọlọ́run a máa kan olóore nípa. I don't know God just to. Olúwa sọ pé bí oòrùn tó fẹ́ yọ láàárọ̀ ìbá yọ. if this morning breaks ó láti ọ̀sẹ̀ méjì ló ti ń bá ọkàn ń jìjàkadì ẹ̀ torí owó yẹn ṣòro ó mú lórí àkáǹtì òun òun gbọ́ clearly pé lágbájá báyìí send owó báyìí. that he had clearly that send this money to this person. olórí wa níbi oòrùn bá yọ láàárọ̀ yìí. that if money break. kó o tó sanwó yẹn fún ọkùnrin yẹn. before you pay to his account. gbogbo tí o ní àdẹ̀ parẹ́ mọ́ ẹ lọ́wọ́. everything you have will vanish. ọlágbára àwọn ògbé ló ń ṣe sáré sẹ́ndẹ̀. olórí wa dẹ̀ kìlọ̀ pé ó bá fún lówó yẹn that if you give him that money. o gbọ́dọ̀ júwe ara ẹ fún. you must not expose your identity. Anytime, tẹ́ ẹ ni mí. you know me very well. mo wá láti pe ọ̀rẹ́ mi. but I need to call my friend. mo transfer owó yẹn sákàǹtì ẹ. I transfer the money to his account. kí ẹ má bàa rorúkọ mi. so that you won't trace me. ọ̀rẹ́ mi ló ṣẹ̀ wá transfer yẹn sákàǹtì my friend sent it to you. àtọ̀dọ̀ mi ló ti wá. it's for me. olúwa ló ní kí n fi bless life. the Lord said I should use it to bless you. ẹ má bọ́dà àti mọ̀ mi. don't bother to know me. torí kẹ́ má bàa mọ̀ mi ni mo ṣe lọ ra sim card mo fi ń yín sọ̀rọ̀. for you not to know me. mo dẹ̀ register. mo dẹ̀ register. tí n bá dẹ̀ ti kọ́ ọ̀tí ẹ̀ and after ending this máa kán yẹn. I will break the sin. No room to say thank you. Kò sí àyè láti sọ pé ẹ mọ̀ ṣé o. Olórí ẹ̀kọ́ ti fóònù. He just ended the call. Bóun ṣe ń drop call ló ń pè mí báyìí. And he just call call me. Àánú tí ọjọ́ orí ẹ̀ ò gbé. Mercy that your age is not worthy to receive kí oòrùn oṣù tó wọ̀. before the end of this. ẹni tó gbàgbọ́ ni mo ń bá sọ̀rọ̀. before the end of this month I'm talking to those that ask. ó máa ya orí àkáǹtì ẹ. ó ní ìṣẹ́jú márùn-ún péré láti jó ijó òde. you have five minutes just five minutes. ìyanu tí yóò ṣẹlẹ̀. dábùn mi lórí orí. ayọ̀ tí yóò ṣẹlẹ̀ tí jó bí ayé àdúgbò. Ìgbà wo ni ti yín? Oṣù ìlọ pàdúrà bàbá. Ẹ ò torí mi sẹ́yọ̀. Kí n ṣe kí ni? Ìjọ. Are you ready now? Wọ́n àyè fúnra ẹ̀ kó jójó yẹn bí ẹni pé are you ready? Thank you ìyanu tí yóò ṣẹlẹ̀ táwọn mi tó mi ò ní ayọ̀ tí yóò ṣẹlẹ̀ àmì tó fi ẹ̀rọ ó sì yí tó parí bàbá látọ̀rí ìṣẹ̀lẹ̀ ìdò ńlá ìlú ìfúnjọ́ bóyá bóyá ìyanu tí yóò ṣẹlẹ̀ táwọn mi tó mi ò ní ayọ̀ tí yóò ṣẹlẹ̀ àmì tó fi ẹ̀rọ ó sì yí tó parí bàbá látọ̀rí ìṣẹ̀lẹ̀ ìdò ńlá ìlú ìfúnjọ́ ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ. omi tó bá serú ẹ̀ fún ọ kò tí ẹ sọ̀rọ̀ tó bá serú ẹ̀ fún ọ ìwọ gan wájú wáyọ ò ní dúró dèrò kó tó gbọ́ wáyé tó ò ní bí ìgbìta ó yẹ lọ́kọ̀ báyìí tó mú ọmọ ara bí òkòtò ó yà ká bí òkòtò ọmọ ìta bí òkòtò kúrò nìyẹn yọ sí ọjọ́ kọ́wọ́ ijó gẹ́ngẹ́ gẹ́ngẹ́ gẹ́ngẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn yọ sí orí ó sì yí tó parí bàbá lánàá torí lórí tí yóò ṣẹlẹ̀ àbíjọ bí ojú ayọ̀ tí yóò ṣẹlẹ̀ tí máa fi tó fi ẹ̀rọ ó sì yí tó parí bàbá ẹ̀ torí ìṣẹ́. orí mi ṣẹlẹ̀ ó lẹ́rìí ìjọ ta ló sọ fún ọ pé wọn náà kò máa jó ìṣẹ̀lẹ̀ ayọ̀ tí mo wí tó bá ṣẹlẹ̀ sí ọ akọ́ ẹ níjó tuntun láìpẹ́lẹ́ ẹ̀kọ́ yìí akọ́ ẹ lórin titun kò dẹ̀ ń so lórin ẹ̀mí orin titun láti ẹnu jáde ijó tuntun láti ẹsẹ̀ wù ijó tó dòórú ẹ̀rí ó jẹ́ láàrin ìgboro ìṣẹ̀lẹ̀ yẹn ti bá ọ ibẹ̀ náà ló ti máa jó ó jẹ́ nínú ìyàrá tani ìwà nìkan agbọ́wọ́ ijó gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ ó sì ìdó parí. ó kì í ṣe gbòòrò.

ìjẹ̀bú òde tó ti ń gba kẹ̀kẹ́ yìí kò ní kọ́bọ̀ lágbo kò tiẹ̀ lásọ ọlọ́run ṣùgbọ́n nítorí àtijẹ ló fi ń gba kẹ̀kẹ́ wà bó ti ń lọ lókòókò yẹn mọ́tò kan ń bẹ níwájú ọkọ̀ bàbá olówó olówó níwájú oníkẹ̀kẹ́ lẹ́yìn bó ti ń lọ ló ń tẹ̀lé ṣàdédé lójijì àwọn ohun tó lówó rí tó mú kó tẹ bírèèkì mọ́tò lè sì ó dúró lórí eré bàbá oníkẹ̀kẹ́ ẹ bíríkì ìyẹn bá di páfẹ́ bíríkì kò mú mọ́ ó di làbàlàbà máa fi lágbọ́ ó kọ́ fún bàbá olówó ó ti fọ́ náà mọ́tò olówó sọ̀kalẹ̀ ó wọ jáde pẹ̀lú ìbínú ẹ gbájú ẹlẹ́ẹ̀kínní ẹlẹ́ẹ̀kejì ó fẹ́ náà mọ́tò mi ọkọ̀ olówó iyebíye ó ti jẹ gbèsè sóhun gbọ́ iná mọ́tò tí yóò fọ́ one twenty thousand ló jẹ bàbá bá bú sẹ́kún ó ní bí wọ́n ta òun òun àtàyà àtọ́mọ́ òun ò lè rí owó yẹn olówó fárígá oníkẹ̀kẹ́ ń wẹ kó mu mọ́tò wàtò lọ rẹ́rẹ́ kò sọ́nà láti kọjá olówó ti gbé mọ́tò sọ́nà sàdédé lójijì àlejò kan ń fẹsẹ̀ rìn látọwọ́ ẹ̀yìn wá torí pé kò rọ́nà kọjá ó débi tọ́rọ̀ ti sẹ̀ ó ní ẹ̀jọ̀ kí ló dé kí ló fa róblọ̀ ta ló gbé mọ́tò sọ́nà olówó ló fún lẹ́sì bàbá ọ̀dẹ̀ yìí ni ó ti fọ́ náà mọ́tò mi bí ọ̀dẹ̀ sanwó iná yẹn mi ò ní gbé mọ́tò kúrò àlejò wá wojú bàbá tó ń ké bí ọmọ tuntun pẹ̀lú akísà lọ́rùn ó bá kọjú sí olówó ọkú ẹ má ṣe bínú ìlólówó iná tí wọ́n fọ́ ó ní sọ òfẹ́ bá sanwó ni one twenty thousand ló jẹ́ àlejò yẹn bá pòǹdà ṣètò orí one twenty twenty just one twenty ó dá gbogbo orí dúró torí one twenty ó fọ aṣọ ya mọ́ bàbá lára ó ti ẹ̀ ti wú orí èló ló ra mọ́tò yẹn gan mo fẹ́ mọ iye tó jẹ́ èrò bá pa lọ́lọ́ olówó méjì wàá sọ̀rọ̀ òyìnbó ń jábọ́ lákọ̀ àwọn ní wọ́n dúró mi don't be silly mọ́tò fifteen million tí mo rà lọ́sẹ̀ tó kọjá àlejò yẹn wá rẹ́rìn ó ní màá jọ ẹ́ lójú mo dẹ̀ máa wọ ẹ nílẹ̀ ìgbéraga ẹ ti pọ̀ jù ìlú lóní tó kún ọ lójú lónìí ni wọ́n fi yé ọ bébí títì ẹ parí sí ibẹ̀ ni tèmi ti bẹ̀rẹ̀ àṣẹ torí ẹnìkan ni torí ẹnìkan ni olówó méjì forí gbárí afẹ́ gbẹ́ nìkan gòkè torí afẹ́ torí ẹnìkan ṣe àlejò yẹn sẹ́wọ́n sẹ́yìn ọmọ pé báàgì mi wá mo fẹ́ fi yéwèé r lè yìí pé mo lè rà á kí pàjẹ́ mi ò ní sanwó iná yẹn mi ò dẹ̀ ní láti kọ check ó bá sí briefcase àfi bí àlá ìgìdá dọ́là ni owó ìlú òyìnbó ọ̀dẹ̀n ọ̀dẹ̀n dọ́là àlejò yìí kówó dọ́là gbàtọ́ pé fifteen million lówó náírà okòlé olówó lọ́wọ́ ó ní gbowó mọ́tò ẹ̀ kí o wá bí wọ́ sí bá mú ìwé ọkọ̀ yẹn ẹ̀ bá mú kọ́kọ́rọ́ àwẹ̀ bá fi tìjú parẹ́ ló bá wá kọjú sí bàbá bàbá ò ní kẹ̀kẹ́ níbi tó ti ń sòsùkè ó ní dádì ẹ̀yìn ike onílẹ̀kùn yín parí tó bá lè fò sókè sàmì onílẹ̀kùn rẹ̀ parí lórúkọ Jésù ẹkún lórí ọmọ ẹkún lórí iṣẹ́ onílẹ̀kùn rẹ̀ parí ó wá sọ fún bàbá ó ní dádì ẹ̀tẹ́ tí ẹ gbọ́ sí ẹ mọ mọ́tò ó wà bàbá ní mèé é gbìyànjú mọ́tò fifteen million ó kéré sí nọ́mbà èmi ò kì í lorú ẹ̀ ẹ máa gbé mọ́tò yẹn lọ kí ni bàbá bọ́ èyí sí ó kì í eré mọ́lẹ̀ lójijì ó sáré lọ sí òpópó nígbà tó ń sáré padà bọ̀ ṣe ló ń tọ́ ọ̀wọ̀ lọ tọ́ ọ̀wọ̀ lọ ó mọ̀ ń ọ̀wọ̀ lọ bàbá tọ́ ọ̀wọ̀ lọ ó ń jó bí odi àlọ́ ń ọ̀wọ̀ lọ ó ń jó bí odi ó mọ̀ ń ọ̀wọ̀ lọ ó tó ń jó bí odi níbi tó ti ń jó lọ́wọ́ àlejò yẹn fa chẹ́ẹ̀kì yọ chẹ́ẹ̀kì two million ó fi lé baba lọ́wọ́ ẹnìkan ń bẹ níbí chẹ́ẹ̀kì twenty million a máa fi lé ọ lọ́wọ́ lórúkọ Jésù ó wá sọ fún bàbá ó ní dádì ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ẹ ò gbúdọ̀ ta mọ́tò yìí ẹ máa fi gbafẹ́ kiri tí ẹ rówó eléyìí òwò tó bá wù yìí tẹ́ fẹ́ ṣe ẹ lọ fi bẹ̀rẹ̀ sí ẹ gbọ́ tó bá ti wá jẹ́ kí ẹ pè mí nọ́mbà mi nìyí ẹ wá wo jólẹ́sì arúgbó kóṣù yìí tó parí mi ẹjọ́ torí mi ṣẹlẹ̀ Jésù. Ìyanu ìyanu tí yóò ṣẹlẹ̀, bámi yóò ní ẹni, ayọ̀ tí yóò ṣẹlẹ̀, ìyanu tó ní ẹni. Wọ́n sì yìnbọn parí ìjọba, wọ́n sì rí ìṣẹ̀lẹ̀. Ìjọ láìrí ìlú, ìjọ ìlú. Ìjọ láìrí ìlú ló mo fẹ́ jó bí àdìsí o. Ìjọ láìrí ìlú, ìjọ ìlú. ìjọba ìrìn ìlú òpinlẹ̀ tó bí a ti kí o. ìṣẹ̀lẹ̀ ayọ̀ láyé mi wá fún mi tó bí ojú ìjọba ìrìn. Màmá jẹ́ gba lẹ́tà ayọ̀, mo fẹ́ tó bí a ti jíṣẹ́. Ìjọba ìrìn. Olórí ìrìn kan pè mí. Ìgbà fi ayọ̀ lálẹ́ mi. Ìjọba ìrìn. Èmi lẹ́jọ́ láì rí lù ó. Tóbi àti ti. Ìjọba ìrìn. báyìí mo dẹ̀ ń wo ọjọ́ yẹn bí ìgbà tí èèyàn ń wo picture. I was looking at that ọmọdé yìí gbàgbé ọ̀rọ̀. You know kids don't usually forget things. èmi dẹ̀ ní Ọlọ́run yọ̀ǹda orí ọ̀fẹ́ fún mi. I have the grace. ibi tá a wà ó lè máa kọ́ mi lórin bí a ṣe wà yìí. màá dẹ̀ máa bá yín sọ̀rọ̀. èmi má dẹ̀ máa kọ́ mi lórin. ìkan ò dẹ̀ ní tako ìkan. mo dẹ̀ díjú báyìí mo dẹ̀ kọ́ sínú pé. I was singing within myself pé lọ́mọ tí kò lóògùn nígbà kan ṣètèmi náà náà tún wá ń fògo ayé mi tọrọ mo fògo fún bàbá mi tó ṣẹ́gun ayé mi dìtọ̀ ẹgbẹ́ ibà gbogbo mi ọpẹ́ lọ́pẹ́ rẹ bàbá. ẹgbẹ́ ibà ṣe kí ni. ibà gbogbo mi. kò jẹ̀bi kò ń gbà yẹn. she was not at first she didn't see God. ẹgbẹ́ lórí ẹgbẹ́ yẹn lórí fi ṣèdájọ́ mi. and she told me she was my coach ìgbà tó dẹ̀ tó rógo ó ti ṣe kí o. and when she saw glory she said it again. gbogbo ẹ̀yin tí ògo yín forí mò ń bí. everyone that your glory is still hiding here. jọmọ fọlọ́n bẹ tó o bá ní one thousand if you have five hundred join them now. if you don't have that amount if you have five hundred join us. kó o kàn fi má jẹ̀mú ọ̀nà tí ọlọ́run gbà pé mi náà dìde just use that covenant to key to it and ask. pé bọ́lọ́run bá fi àánú gbé lágbájá yìí dìde. that if God truly leave this person with mercy. ọ̀gá mami ẹ máa pọ̀ sí ma. amen. ẹnujọ́ mẹ́ta yìí mo ní ọlọ́run. apọ́sítélì sọ̀rọ̀ mi dayọ̀ ọlọ́run bàbá lọ́la ṣe mí lógo bó ti lọ kúrò mi kò ìsàlẹ̀ mọ́ wa mo ti gbòògbé. ẹ̀yin náà máa kọrin yẹn lọ́dún yìí. ó pẹ́ tí mo ti ń bá wọn jìyà nísàlẹ̀ mọ́mọ́ ó pẹ́ tí mo ti ń bá wọn wọṣọ ẹgbẹ́ mi aṣọ kan ni nígbà náà kò máa pé méjì bàtà kan ni ìyẹn tilẹ̀ tó bí ìjẹsẹ̀ mi oúnjẹ bíi ẹlẹ́wọ̀n òṣì yìí máa pọ̀ ẹbí sá wọn kò jẹ́ káyé mọ̀ mí máa wọ́n ọ̀rẹ́ sá wọ́n fi mi sílẹ̀ ní ìhòòhò lọ́gán tí Jésù dé ní nǹkan yí padà mo wá dẹni wọ́n fi júwe mọ̀lẹ́bí mi re mo dẹni wọ́n fi júwe ọmọ ìlú mi re ilé tiwọn ló kojú kẹ́yìn sílé wa bàbá kan ló so wa pọ̀ kì í ṣàwàdà mo ti lọ kúrò nípò ìsàlẹ̀ mo wà mo ti gòkè. ó gbọ́ tí mo ti ń bá wọn wòran ìràwọ̀ mọ́mí ó pẹ́ tí mo ti ń bá wọn polongo ológo ológo mò ń bá polongo gbà yẹn ògo tèmi nígbà náà kò ní network mo ti kọrin bíi mẹ́rin kò sẹ́ni tó gbọ́ lọ́ńchì tí mo tún ṣe mi ò rẹ́ nìkan ayé ìbẹ́ni tí ológo tó. people don't associate with. mo dáná oúnjẹ padà ṣòfò sáà ni mo wá mú rẹ́kọ̀dù mi kan tí mo ṣe àánú ọlọ́run mo mú lọ sáàkù rẹ̀ mo lọ bá promoter ìyẹn gbọ́ tán ó ní èyí jìnnà sí gbòòrò ta ló máa ra rẹ́kọ̀dù tí kò lálùjọ ó ní láyé mélèé ṣe ṣìkọ́wé mi ṣe mo bá gbéra ó lè kìtì lórí rédíò wípé kan bá mi lò lórí afẹ́fẹ́. kémi náà tiẹ̀ gbóhùn ara mi lórí rédíò fún ìgbà àkọ́kọ́. I should just hear my voice for once on the radio. wọ́n ní mo ní láti sanwó àwọn tó lè lò mo bá sanwó mo pẹ́ ìgbà mo wá retí. mi ò kúrò ní rédíò station yẹn torí lọ́ọ́ máa lò èmi náà wá lọ jókòó sí kọ́nà níbi tí rédíò wà. Ah, Elijah wá gbóhùn ara ẹ̀ lórí ah, rédíò. I hear your voice today. wọ́n fi sí kò lò ṣẹ́jú kan ni wọ́n tún yọ mo bá sáré lọ bá wọn nílé kí ló dé wọ́n ní ten thousand rẹ̀ ti jó tán. lọ́gán tí jésù dé mi nǹkan yí padà o mo ti lọ kúrò nípò ìsàlẹ̀ tó wà mo ti gòkè. ẹ̀yin tó máa sọ ìtàn. Those of you that will share so. Òfo nínú ògo ni mò ń bá sọ̀rọ̀. Of emptiness and glory. tó bá ku ìyá mi nìkan sìn ó máa ń gbára ayílẹ̀ ni toró lóògùn ni bàbá mi awo ni bóyá torí kó má bàa fà mí wẹgbẹ́ lọ́lọ́run ṣe tètè pa torí èmi náà ló láìkè jù ó ń kọrin èmi náà ń kọrin màámi ni kò ní gbé báírò kọ orin ilẹ̀ láyé kò dẹ̀ ní kọrin tó kọ lánàá lẹ́nu. I will not sing yesterday's song today. gbọ́lọ́run mọ̀ pé ó fẹ́ràn ọmọ yìí gbogbo ẹgbẹ́ tó ṣe tí òjò tọ́jọ́ náà ni ó tún fà wọ̀. All the cultists she has to. dẹ̀ jẹ́ aládùúrà, ó lè gbàdúrà ọ̀la sílẹ̀. my mother is a prayerful person. Ó pa ẹni tó wà nínú awo ó dá ẹni tó jẹ́ aládùúrà sí pé kó lè ran ògo yẹn lọ́wọ́. God preserve my mother gbogbo tí o nílò kí ògo ọmọ rẹ dàgbà Ọlọ́run yọ̀ǹda fún ọ kì yẹn ló tóbi how much is one thousand owó tó máa bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ tó ò ní wẹ̀yìn owó tí o máa fi rán ọmọ tó máa sọnù o nítorí ẹ̀bẹ̀ rí ẹ̀ àbúrò abẹ́ ni ah nítorí ẹ̀bẹ̀ rí kò dẹ̀ sẹ́ni tó wà ń bíbà ẹ̀ tí màá ní kókókó ọlọ́run sọ́dẹ̀ wá kìyìn o tó ní one thousand ló fi ṣe mí lálejò bó o ní wàá lọ yá àbó o ní yá wàá yá ṣùgbọ́n a ní idea. kan tó bá yẹ pa fẹ́ fọ́ lọ́rùn ah tó bá rọrùn ni o tó bá ti rọrùn. we have one idea ṣé mo fẹ́ lọ yáwó fún Jésù ni. Ah, can I go and yáwó sàlejò. but you can borrow money to. a jẹ gbèsè lójú àlejò a máa san lẹ́yìn gbogbo ẹ̀yin tí ẹ jáde ẹ ò ní tán. ẹ̀yin tó wù láti jáde ṣùgbọ́n tí ò ságbára. mo sọ fún ayé yín ẹ̀yin náà ò ní tán. ẹ̀yin tẹ́ ẹ ní tẹ́ ẹ ní mi ò fi í lẹ̀ ni you have ever you reject. lórúkọ jésù ẹ̀yin náà ní tán. amen. oyé àti ṣe fọlọ́run ẹgbàá. amen orin tí ẹ máa kọ bẹ́ẹ̀ sí máa drop owó yẹn. the song you be singing as you drop it. àdúrà tí mo fẹ́ gbà nìyẹn ni pé bó bá bí orin yẹn ò bá ṣiṣẹ́ fún ọ. if the song didn't work for you. tó bá tiẹ̀ ti pẹ́ jù. mo lọ́wọ́ ọlọ́run sọ̀yà pé yóò ṣiṣẹ́ fáwọn ọmọ yẹn. i'm saying that i'm bold that he work for your children. kò sí ẹ̀sẹ́ni tí ò ní ṣiṣẹ́ fún bí. he will even work for you bó bá ṣe ṣiṣẹ́ fún ẹ ló máa ṣiṣẹ́ fọmọ ẹ. ìwọ fẹyẹ ìwọ fẹyẹ. màá dìde o òkìkí mi á kàn màá dìde o gbogbo ayé mi á tàn èmi kò ní bàbá yòókù màá dìde o ó yá o màá dìde o òkìkí mi á kàn màá dìde o gbogbo ayé mi á tàn èmi ò ní bàbá yìí èmi kò ní bàbá yòókù màá dìde o onílé kókó. àríyé o. ìjìyà yẹn alẹ̀ mọ́ mi. àríyé o bí ó tilẹ̀ sáfẹ́ǹtì mọ́. màá dìde o. ẹ̀kọ́ òṣojú mi mú fún mi. màá o. ẹ̀rí mi kò ní ṣàìdé. màá dìde o. mo sì máa kọtàn títún. màá o. èmi náà máa tó gbá ọpẹ́. màá o. èmi kò ní bàbá lójú. màá ẹ pariwo. màá o. ó sì kí ni. Lórúkọ Jésù. Àdìdè ògo ayé ni a sọ. Èmi kò ní bàbá ìtùpá. Àdìdè o. Èmi kò ní bàbá ìyíkú. Èmi àdìdè o lórúkọ Jésù. Èmi kò ní bàbá ìtùpá. Àdìdè o. Mo tọrọ ìṣẹ́jú mi méje sí ni táìmì ti pé. Amen. Amen orin yìí ẹ̀mí mọ́ fi sí mi lọ́kàn pé ká kọ́. this song holy spirit said we should sing it. wá ibi tó dáa jókòó sí. look for a better place to sit. ṣùgbọ́n tó bá rí i pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ń tó gbé. But if you see that your partner, your neighbor is sleeping, I give you permission to pinch them. Tó bá ní kí ló dé ọkùnrin tó dúró yẹn ló ní yín ọ lẹ́ẹ̀kan náà. That man said I should pinch. Sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé. Tell your partner that. Ọwọ́ ẹ ló wà. Is it your hand? Ah ẹ ò sọ̀rọ̀ dáadáa. it's in your hands. a ti fi hàn ọ́ ọmọ ènìyàn ohun tó lọ́rùn ọ̀run béèrè lọ́wọ́ rẹ̀ ọ̀nà tó yọrí sí paradíṣe a ti fi hàn ọ́ ara mi ọ̀nà tó dẹ̀ tún jáde sí parun ṣe bí o ti mọ̀ níbí àti paradíṣe àti ìparun rẹ̀ ó ń bẹ lọ́wọ́ rẹ̀. ká tó tẹ̀síwájú ìjọ ènìyàn ẹ jẹ́ á lọ tààràrà sínú bíbélì ọ̀rọ̀ ọlọ́run àfinimọ̀nà tó dájú ìrere Mátíù ní kíyèsí orí kẹrìnlélógún ẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlá ló wí pé a ó dẹ́ wàásù ìrere ìjọba Ọlọ́run káàkiri àgbáyé láti ṣe ẹ̀rí fún orílẹ̀-èdè gbogbo ohun tó bà mí lẹ́rù nínú ẹsẹ̀ yìí ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ farabalẹ̀ n ó mú jáde o kí òye rẹ̀ lè yé wa ni láti ṣe ẹ̀rí kí ló túmọ̀ sí yan ẹ̀yin àgbébègbè yan ṣé kì í ṣe pé kásáàwí fún wọn kí wọ́n má láwọn kò gbọ́rí ẹni gbàgbọ́ tó ká gidi borí òun ọlọ́run lẹ́lẹ́jọ́ ẹni tó dẹ̀ gbọ́ tó ní òun ti gbà òun gba Jésù lólúwa oníwàásù gbàdúrà fún tán ló pẹ́ ìdá ló bá ní mú ẹ̀kọ́ ẹni àyànfẹ́ ọlọ́run ta ló ń tàn kẹwì fún mi. àwọn kan tilẹ̀ jẹ́wọ́ jésù lólúwa tí wọ́n darapọ̀ mọ́ ìjọ rẹ̀. ẹ gbọ́ iṣẹ́ ọlọ́run kò tọwọ́ wọn wọ́rí wòlíì mọ̀ wọ́n dájú ìdá mẹ́wàá ọrẹ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wọn ò jẹ́ fi ṣeré o àdúrà àgbà bí ṣọ́ọ̀ṣì lulẹ̀ ẹnu wọn mà ló kángun sí ṣùgbọ́n ìwà àtijọ́ síbẹ̀síbẹ̀ ó ń bẹ lọ́wọ́ wọn ó ṣe ẹgbẹ̀rún àdúrà alẹ́ ràn ọ́ lọ́wọ́ ìkórìíta ìwà mímọ́ àṣírí rẹ̀ kò dẹ̀ hàn sí mọ́mì ó tún ń fi ọgbéraga á ní màmá ẹ múra bí ẹ ti múra yẹn kí ẹ dẹ̀ tẹ̀síwájú bẹ́ẹ̀ ò bá bojú wẹ̀yìn tẹ́wìyẹsẹ̀ ìdániló tó wá fáwọn Jerusalem ìlú olókìkí yẹn àwùjọ débẹ̀ sinmi. àwọ̀fẹ́lẹ́ ti bonú òmàdé àríkùn àṣebí wòlíì rẹ ìbára sírí rẹ o kìbá ti fi ọgbẹ́ raga kò sẹ́ni tó mọ̀nú tó nínú kò sẹ́ni tó mọ̀wà tó níwà wòlíì kan kò dẹ̀ lé ríran ríran mo ríra rẹ jù ọ́ lọ èyí ni mo rò tí mo ṣe wí fún ọ lójú gbogbo ìjọ pé àti paradíṣe àti ìparun rẹ ó ń bẹ lọ́wọ́ rẹ. jẹ́tí gbọ́ òtítọ́ kan tó dá mi lójú ni pé kò sí ẹ̀dá ènìyàn ajínrere ní tàbí pásítọ̀ wòlíì tàbí aríran tó lè fi pẹ̀lú túláàsì mẹ́ni kejì lọ ìjọba ọlọ́run ìṣẹ́ tó nira ni kò lè ṣeé ṣe ni mo ń sọ torí ọ̀rọ̀ ìgbàlà nínú Jésù kò mú túláàsì dání o òtítọ́ yìí ló mú mi ṣe rántí ìbejì kan níbì kan àwọn méjèèjì wọ́n fẹ́ràn ara wọn ìfẹ́ wọn kò láfiwé oorun àsùnjù ló bàtà ayé jẹ́ kẹ́hìndé kò lábùkù bí táyé bá lè fẹ̀gbẹ́ lélẹ̀ tó sùn lọ ẹni tó máa jìyà múra kẹdomile lórí kẹ́nà lọ́rẹ́ táíwò kò máa níjì ìrànràn ni yóò máa ṣe bí ẹlẹ́mu kí a ó tún ti sùn padà àyàfi tó bá jí fúnra ẹ̀ ọ̀sán ọjọ́ kan ni wọ́n lọ sóko wọ́n ń pẹ̀gàn nínú igbó bí táyé ti ṣiṣẹ́ díẹ̀ tó rẹ̀ ó dùbúlẹ̀ ló bá sùn lọ ọjọ́ burúkú ṣé kẹ́hìndé ti máa mí àṣà ẹ̀ ó fi sílẹ̀ kò yọ ọ́ lẹ́nu ó dúró dìgbà tí yóò tají àní tí yóò tají fúnra ẹ̀ àdédé ló bá gbójú sókè ǹjẹ́ kí ló máa rí o ogunlọ́gọ̀ iná tí a kò lè pa ohun tó pọ̀ lórí eré kẹ́hìndé fàbàrà lu táyé títí táíwò kò máa jí bó ti ń gejẹ ló ń jà ní ètú táyé lòlú kò máa mira kẹ́hìndé bá kí táyé rẹ̀ lẹ́sẹ̀ mọ́lẹ̀ ó ń gbìyànjú láti wọ́ ìgbà yìí ló tó mọ̀ pé táyé wúwo jàre tipa ló fi ń rí wọ́ ká tó wí ká tó fọ̀ iná ti ká wọn mọ́ kẹ́hìndé kò ríran mọ́ ǹgbọ́ tó bá ṣe wọ́n ní kẹ́hìndé o kí ló ní láti ṣe. kẹ́hìndé bá fi táyé rẹ̀ lẹ́sẹ̀ sílẹ̀ tó bá máa jóná kó jóná ọmọ kẹ́hìndé síyán kó dúró gbọ́bẹ̀ ó fi táyé rẹ̀ sílẹ̀ o ó sàṣàlà lọ́wọ́ iná èrèdí òwe mi ara tẹ́tí gbọ́ ká má má fi ṣàwàdà ni wípé kò ṣeé ṣe fún kírísítẹ́nì tó ti mọ̀nà ìgbàlà láti fi pẹ̀lú túláàsì mẹ́lẹ́sẹ̀ lọ kúrò nínú ìparun kò sẹ́ni tó mọ̀nú tó nínú kò sẹ́ni tó mọ̀wà tó níwà wòlíì kò sì lè ríran ríran kórìíra rẹ jù ọ lọ èyí ni mo rò tí mo ṣe wí fún ọ lójú gbogbo ìjọ pé àti pàrádísè àti ìparun rẹ ó ń bẹ lọ́wọ́ gbọ́nà lọ́dún díẹ̀ sẹ́yìn nílùú òkèèrè ọkùnrin kan ń bẹ ọlọ́run fún lọ́gbọ́n láti mòye ohun gbogbo tó bá ta kókó ọ̀mọ̀ràn tó máa ń mọ tinú ìgbín ni atamástà ṣèṣì ló jẹ́ ohun tó bá ti wí kì í yí padà ọlọ́run ṣe é lógo lówùrọ̀ kùtù ní ọjọ́ kan o bàbá ń gbatẹ́gùn níta ọmọ kékeré kan ló wá dánwò ó fẹ́ kó lọ́gbọ́n jóná ó mú labalábá kan láàyè ó mú tán bàbá tá a wí lọ bó ti rí bàbá ló bá nà án sókè ó ní bàbá ọlọ́gbọ́n wí fún mi labalábá tí mo mú dání ṣé òkú ni tàbáàyè pẹ̀lú ìpinnu wípé tó bá ló ti kú òun á jù ú sílẹ̀ labalábá ìyẹn á fò lọ tó bá dẹ̀ wá sọ pé ó ń bẹ láàyè òun á sáré fún pa kó tó jù ú sílẹ̀ tètè wí fún mi bàbá ọlọ́gbọ́n o bó ti kú bó ń bẹ láàyè. bàbá wo ọmọ títí tó bá ń mirí ẹ̀yìn òpó ń tó wí ó ní àtikú àtìyé lábalábá yẹn ó ń bẹ lọ́wọ́ rẹ̀ kò sẹ́ni tó mọ̀nù tó nínú kò sẹ́ni tó mọ̀wà tó níwà wòlíì kan kò délé ríran ríran kò ríra rẹ̀ jù lọ èyí ni mo rò tí mo ṣe wí fún ọ wò lójú gbogbo ìdánpé àti kú láti yè rẹ níkẹyìn ọjọ́ ó ń bẹ lọ́wọ́ rẹ àti fi hàn bàbá ọmọ ènìyàn ohun tó lọ́rùn ọ̀run ń bèrè lọ́wọ́ rẹ ọ̀nà tó yọrí sí paradíṣe àti fi hàn ara mi ọ̀nà tó dẹ̀ tún jáde sí parun ṣebí o ti mọ̀ ọ́ níbí àti paradíṣe àti ìparun rẹ̀. ó ń bẹ lọ́wọ́. ọmọ ẹgbẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ kò ń ayé àbáyé lọ. bẹ́ẹ̀ni. kò ń ayé àbáyé lọ. ọ̀rẹ́ gba Jésù nígbà tó rọrùn. Òun ayé àbáyé lọ. Sọ fẹ́ nìyẹn kó gbọ́. Òun ayé àbáyé lọ. Abá lọ. Òun ayé àbáyé lọ ọ̀rẹ́ gba Jésù nígbà tó rọrùn ohun ayé àbáyé lọ. Màmá ògo ayé máa báyé lọ. Abáyé lọ. Ẹwà ayé máa báyé lọ. Àjọ ayé abáyé lọ. Ó jẹ́ wá gba Jésù nígbà tó sì rọrùn. Ohun ayé àbáyé. Rántí sọ fẹ́ ni ẹ. Ohun ayé àbáyé lọ. Bàbá lọ. Ohun ayé àbáyé lọ. Rà ó. Ọ̀rẹ́ gba Jésù nígbà tó rọrùn. Ohun ayé àbáyé lọ ilé ayé òfo tẹ́nìyàn ń wà mọ́ yasa ayé tí ò gbani dúró tí à ń fẹ̀yìntì ayé o ẹ gbọ́ àwọn tó fẹ̀yìntì lánàá dà ó ti já wọn kulẹ̀ ta ni a bá ṣọ́ra fún ayé asán mà ni kàmá kìí yé sára ní lọ́dọ̀ rẹ̀ ayé òfo màmá wá gba Jésù nígbà tó sì rọrùn òun ayé à sọ bẹ́ẹ̀ nìkan sí i òun ayé àbáyé lọ abala òun ayé àbáyé lọ ọ̀rẹ́ gba Jésù nígbà tó rọrùn.